لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين أدقفوا الله الله àyìn ọlọ́run ọba Allah agbé títóbi fún ọlọ́run ọba Allah a ṣe ọ̀pọ̀lọpọ̀ salatu fanabiwa Muhammad sallallahu alaihi wasallam. sallam ìkẹ́ ọlọ́run kó máa bá nábì kó máa mọ lórí ẹ̀ kó máa bá àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo àwọn àlè umma ẹ̀ pátá títí di ọjọ́ alkiyama a kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ́tí gbọ́ wa tẹ́ ń wò wá nínú iléeṣẹ́ wa iléeṣẹ́ yín Sunna TV Yorùbá níbi tá a ti ń kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn tá a ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba Allah àti sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam lónìí a gbé àlejò ńlá wá fún yín àlejò pàtàkì nínú ìlànà tọlọ́n àti tànábì tí wọ́n ń ṣiṣẹ́ ọlọ́run ọba Allah tí wọ́n ń pèpè lọ sójú ọ̀nà tọlọ́run ọba Allah nílànà tọlọ́n àti súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà lẹni tí gbogbo ayé ti mà àwọn àlejò wa ńlá láti ìlú wa ìlú Nàìjíríà gbogbo wa náà là ń gbọ́ wá sí wọn a lè rí nu wa tí ń gbóhùn wọn tí ò tiẹ̀ rí wọn rí òní a wọn lójú iléeṣẹ́ wa Sunna TV Yorùbá níbi tí wọ́n ti kọ́ wa láwọn ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ tó lágbára tó ṣe pàtàkì tí ó wúlò fún wa nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa wọ́n ti wà ní kalẹ̀ pẹ̀lú wa bàbá tí wọ́n tábà ti wá bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wọn ká mọ̀ pé gbogbo wa ká máa múra kalẹ̀ fáwọn ìbéèrè wọ́n ṣetán láti fèsì àwọn ìbéèrè wa gbogbo nta bá ní nínú ìbéèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn èyí tó so mọ́ ti èyí tó ìdánilẹ́kọ̀ọ́ tán fẹ́ ṣe ni àbí èyí tó so mọ́ nǹkan míì nínú ẹ̀sìn ká múra kalẹ̀ tó bá tásìkò á tú òpó lẹ̀ tóníkálukú máa pè wá gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ láti ìlú Nàìjíríà láti Benin Gabon Congo France eh, àti uh, Amẹ́ríkà gbogbo bí tẹ́ bá ń bẹ lágbàáyé ẹ máa rí wa ẹ sì máa gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ wọn ẹ lè béèrè ń tẹ́ ẹ bá fẹ́ nínú ẹ̀sìn lẹ́yìn ìgbà tán bá ṣe ìdánilẹ́kọ̀ọ́ wọn tá a bá fẹ́ á béèrè béèrè tásìkò bá tó nọ́mbà tá a fẹ́ máa pè sí ó ní please deux cent vingt neuf cinquante six quarante quatre trente neuf soixante onze plus 229 56 44 39 71 plus 229 56 44 3971 plus 229 56 44 39 71. sheikh ó bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa sheikh wa àgbà tí gbogbo wa ti mà àwọn náà ni fadilatu sheikh al-aziz al-karim. Al asheikh imran abdulmajid ẹlẹ́yà tí gbogbo wa ti mà wọ́n bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wọn ń ṣe ká tẹ́tí gbọ́ ká máa kọ àwọn nǹkan tí ò bá yé wa ń bẹ̀ kalẹ̀ bó bá tásìkò á tú òpó lẹ̀ tá máa béèrè béèrè wa falyatafaddal sheikhuna mashkuran muhtaraman mubajalan. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحابه وعلى سائر من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ليكن في علمكم جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي أدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة دلالة، وكل دلالة في النار بغنتين بمنتو سنجنا أدوك فلون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 tí ó bá lẹ́rí inú tírà Ọlọ́run tí lẹ́rí inú súnà Nábì wa Muhammad ní ti ṣẹ̀ríà Ìsìlámù pẹ̀lú ẹni bídà gbogbo bídà wà ní ànú ní gbogbo ànú wà ní kò síbi kan tí ó rìsọ́ọ̀sì sí tó ju iná Ọlọ́run ọba ọba àlìkẹ́ ọlá lọ lẹ́yìn náà jàmá ọ̀rọ̀ tí a fẹ́ rán lé ní lásìkò àlùbáríkà lásìkò ọ̀wọ̀ yìí òun ni ọ̀rọ̀ tọ́bìkì kan tí wọ́n ń pè ní fitna fitna kí ni ń jẹ́ fitna wàhálà wàhálà ìlágbálúgbú ìdàrúdàpọ̀ ìdànkanrú ìmọ̀nífọ̀kànbalẹ̀ ìmọ̀ da nǹkan papọ̀ mọ́ra wọn ìkópayà ìkóbẹ̀rù níjẹ́ fitan sẹ́ni tá à ń pè ní fitna ní tá ànábi sàsọ́lẹ̀ rẹ̀ ni ànábi sàsọ́lẹ̀ kó tó lọ ànábi yóò yí wa pé bí àtibọ̀tán ayé bá súnmọ́ wàhálà ó ti pọ̀jù lórí rẹ̀ wàá lọ pọ̀jù lórí ilẹ̀ wàá làwọn ò débi pé yọ dàbí òkùnkùn tí ó lágbára gan wàhálà yẹn ibi tí ó lágbára dé tí ó lágbára dé èyí ó jí ní múmi ní láàárọ̀ wàhálà ó sì ṣe làkàlàkà tí ó wà fi dalẹ́ yóò di kẹfìrí ẹlòmíì ó sì dìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ mùsùlùmí ni látàrọ̀ ń jẹ́ mùsùlùmí rẹ̀ ló di mùsùlùmí nígbà tí wàhálà bá ba tílé báyìí mọ́ yóò di kèfèrí padà yóò ti máa sọ aláàárọ̀ tí ó sọ di kèfèrí rọ̀lẹ́ bẹ́ẹ̀ ni ó máa sọ nírọ̀lẹ́ di kèfèrí láàárọ̀ ọjọ́ kejì lọ́nà bíbí ń sọ pé inna bayna yadi sa fitanan kàpítọ̀ ilẹ̀yìnì alimọ́bìnrin tí àtibọ̀tán ayé bá dé tálkìá máa bá wọlé tán wàá lọ ṣẹlẹ̀ tí wọ́n làwọn ó polúkúrú musu bí ooru tó dúdú wọ́n làwọn ó polúkúrú musu yóò ti pọ̀ jù wọ́n là yóò ti pọ̀ jù tí wọ́n làwọn yẹn bá dé tán yusubi ar-rajulu yusubi ar-rajulu fiha mu'minan wa yumsi káfíran mùmíní yóò jí láàárọ̀ yóò jẹ́ mùmíní láàárọ̀ tí èyí báyìí dìrọ̀ lẹ́málẹ́ wàhálà ń ó ba katakata ọba wàhálà ọba yóò sì di kẹfìrí bẹ́ẹ̀ sì rẹ lómi náà yúùmù sí múmìnà nígbà tí ìrọ̀lẹ́ ọba owó tó ràn ọwọ́ tí ọba sùn lálẹ́ múmìnà ni ó sùn tí wàhálà bá dé bá mi tí wàhálà wọn lágbára dé wọ̀nyí síbẹ̀ wọ káfíra tí ọba bí yílára yóò di kẹfìrí ìtumọ̀ ẹni pé táàtì bọ̀ tán ayé bá dé wàhálà ó ti pọ̀ jù tí wàhálà yẹn bá wá pọ̀ tí mùsùlùmí ọba di rẹ̀ mú yóò sọ dídàkudà ó fi já sí pé àwọn wàhálà wo ní ń ṣẹlẹ̀ láwùjọ wa tó lè sọ wá dìdàkudà afẹ́ràn bíi mẹ́wàá ń bẹ wàhálà bíi mẹ́wàá ni mo fẹ́ rán lásìkò díẹ̀ tí mo ní pẹ̀lú Sunna TV Yorùbá nílẹ̀ Kútọ́nù tí mo wà ń bẹ yìí kọlọ́mọdélu náà bàjẹ́ ní Sunna TV náà má bàjẹ́ káwọn tí wọ́n ń ṣiṣẹ́ mẹ́ kọ́lọ́ ọmọ bá ń kún wọn jama mo fẹ́ ká lákèésí bọ́ọ̀ bá há sí kan ọ̀ há sí kan bọ́ọ̀ há kan ọ̀hà sí kan pọ̀ ọ̀hà sí kan ọ̀hà sí kan àwọn wàhálà yẹn pọ̀ fítànù pọ̀ o mo kàn fẹ́ mú mẹ́wàá péré ń bẹ̀ kí n sáré sọ ní ṣókí ṣókí ṣókí ṣókí ni tànàbí ni tí wàhálà bá dé gbogbo yóò polúkúrú musu yóò polúkúrú musu kàkítọ̀ ìlẹ́yìnlí alimudilimu tí ó dàbí òru tó sókùnkù biribiri téèyàn ní ma fi jẹ́ gbà mbẹ́ àwọn wàhálà wọ̀nyí téèyàn bá ma fi jẹ́ gbà mbẹ́ yóò fẹ́ sọ yẹn di kèfèrí ikhwatal iman níbo ní ti fìtínà ohun tàkọ́kọ́ tó wà ń talé rẹ̀ pàtàkì jùlọ lẹ̀ Yorùbá táwa yìí fìtínà àkọ́kọ́ tá a rán lọ́wọ́lọ́wọ́ Yorùbá báyìí nísìn fitnatu al-ishraq billah àwọn bàbá tó ṣẹ̀wálẹ̀ Allahumma ighfir lahum warhamhum wa afihim wa afanihum wa akrim nusulahum wa wasi' madkhalahum àwọn bàbá tó ṣẹ̀wálẹ̀ àwọn àfa wa tàná wọ́n ṣiṣẹ́ gbogbo kèfèrí wọ́n wẹ̀ tilẹ̀ yorùbá wá dàbí ẹni pélé mùsùlùmí ni gbogbo ẹ̀ tí kèfèrí wá kéré jọjọ kódà babaláwo wà bímọ yọ wà ní ẹ̀yìn àfa mo fẹ́ kọ́ màmí ó kí ẹ bá ń sọ́kọ rẹ̀ àwọn bàbá wa nílò sọ gbọmọ kèfèrí lóòkọ àwọn ọmọ wọn náà wá di mùsùlùmí àjọ wa ń kírun àjọ wa ń gbààwẹ̀ nínú fìtínà tá a wá fèsì lónìí ilẹ̀ yorùbá fitinatu al-ishrak billah àwọn yẹn ti padà sídìí ẹbọ eléyàwó àpè kínní kan lòún jẹ́ o àmọ́ òun ti dẹ́lẹ́bọ padà o òun ti ń sọ́sà padà o ó wá burú débi pé tí igun bá wá jáde ẹ wá rí abọ́ rẹ̀ aláàjì kìnnì kan ẹ wá rí kìnnì kan aláàjì kìnnì kan kìnnì kan aláàyè gbogbo ìkọ́ mùsùlùmí lè jẹ́ téèyàn máa wò pé a ṣé mùsùlùmí tún lè máa ṣẹ́gun ni ṣé mùsùlùmí lè máa bá wọn gbòòrò ni táwọn aláwo bá jáde lára àwọn tí ó máa pé a ìmáàmù ló tún tò pẹ̀lú àwọn aláwo yìí ìmáàmù ló tún tò pẹ̀lú àwọn olóòṣà yìí ṣé ẹ mọ̀ pé ìhun fìtínà ńlá ni o ntọ́wọ́ àrùn fìtínà lọ́wọ́ yìí wá pọ̀ nínú ntọ́ràn fìtínà yìí lọ́wọ́ wọ́n ń fi ẹ̀kọ́ tí wọ́n lọ kọ́ láwọn universities subject tí wọ́n lọ ṣe ń bẹ̀ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ awo tí wọ́n ń kọ́ ifá ọwọ́ àṣẹ kìíní yìí lọ́sọ̀ọ́ kìíní yìí ti ń kú tẹ̀tẹ́lẹ̀ wọ́n wá jí padà mùsùlùmí yẹn sòdodo pẹ̀lú rẹ ọba rẹ ni tí bá ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run mẹ́jọ kó fìtínà bá o wọ́n ti dé fìtínà láwùjọ lé o tọ́lá àwọn náà wá ń jáde síta àwọn náà lọ́nà tí wọ́n ń gbà ṣe súná lọ́nà tí wọ́n ń gbà ṣe igi wọ́n wá ń dìkírí àsìláàmù lẹ́sìn àjòjì wípé ẹ lọ́ọ́ gba ẹ̀sìn árábù wá fún wa ya ọmọ Odùduwà làwọn Odùduwà náà ọlọ́run lọ́ràn ọ̀ràn sílẹ̀ Yorùbá pẹ́sìn Yorùbá nu báwo lẹ́sìn lọ mẹ́sìn Muhammadu wá láti Mẹ́kà téèyàn bá ń gbọ́ yóò rò pọ̀rọ̀ ni wọ́n ń sọ ọ̀rọ̀ kọ́ fìtínà ni o ọ̀rọ̀ kọ́ fìtínà ni o tọ́lọ́lọ́ ni wà máa ń yẹ tẹ́gì gẹ́gẹ́rẹ́ ìsìlámì dínan fọlá yóò kọ́ bala nínú ẹni bá fi lè ṣẹ̀sìn míì lẹ́yìn ìsìlámù wọn ọlọ́run nígbà o wọn ọlọ́run nígbà wọn wọ fẹlẹ àkàràtì nínú ẹlẹkọọsì tọba díjọ àlè Yusufu dákun fìtínà tí ń lọ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá yìí tí gbogbo àwọn olóòṣà jáde tí wọn ń sọ pé òòṣàlẹ̀ sí Yorùbá òṣèṣẹ́ sí Yorùbá o fìtínà ni ọ̀rọ̀ fìtínà wọn ń sọ o má jọyìn wọn o má bá wọn ṣe o torí tó ọba sẹ́sìn mí lẹ́yìn ìsìlámù tó bá dijọ́ àlìkíyàmọ̀ ó ṣòfò ọgbọ́n tó lọ́n sọ́fà nẹ́bi ni ọlọ́run sọ́fà nẹ́bi pé làyín àṣàràkìtà tó ọba fi lè dá ẹbọ wò làyè àpàtọ́ nà amẹ́lùkà gbogbo sẹ́tọ́ ṣe síwájú ó bàjẹ́ wàlátẹ́kùn nẹ́nà mí nàlẹ́ xaasìrì ìwà nẹ́bi ọwọ́ àná àwọn tí ó ṣòfò nígbà tó lọ́n kọ́ lẹ́yìn ọ̀sán nẹ́bi èmi rẹ̀ ńkọ́ dákun o ti kírun rí o ti gbàwé rí o ti yọ sàkárì ti lọ mọ́kàrí àwọn tó dá fìtínà rẹ̀ má jẹ́ wọn tún ọkọ lẹ́rú o inú tó ti kí má jẹ́ wọn bàjẹ́ o àwẹ̀rẹ̀ tó gbà má jẹ́ wọn bàjẹ́ o sàká rẹ̀ tó yẹ má jẹ́ wọn bàjẹ́ sí má jẹ́ wọn bà tìyàwó jẹ́ má jẹ́ wọn bà tọmọ rẹ̀ jẹ́ o ìtumọ̀ ẹ̀ ni pé bí wọ́n ti ń gbógun gbọ́tẹ̀ sí Islam yìí ó sun sókò tó tiẹ̀ ni pé tọ̀ ara àwọn fìtínà tá níbi ń wí ọ̀kan bẹ̀rẹ̀ o tá níbi ó jí múmìnì tí ó fi dalẹ̀ ó lè di kèfèrí èyí ó sì dìrọ̀lẹ́ múmìnì ní ọmọ jẹ́ tílé ìbáyìí mọ́ yóò di kẹfìrí anabizi ni yóò polúkúrú musu kàkítọ́ ìlẹ́yìnì alimodirim bí òru tó súnkùnkùn biribiribiri ṣe ṣẹ̀dídà tó dọ́làm bẹ́ẹ̀ gbogbo fìtínà wọ́n rí sẹ́mọ̀ kó ti polúkúrú musu báyìí àwọn èèyàn fẹ́ mọ bí wọ́n yà sí wọn báyìí o mọ wàá jẹ́ mi ọ̀tàn ọ́ jẹ́ ń bọ́ sọ lólu ọ̀rọ̀ fìtínà tá ànábì wí ló dé yìí má jẹ́ ọ sọ ọ́ di pé ó jí láàárọ̀ ó di kẹfìrí kó tó dalẹ́ o pẹ̀lú gbogbo ń gbọ́ létí rẹ lórí Facebook àti tẹ́lọ̀ sí lórí tẹlifíṣàn àti tẹ̀lé rédíò táwọn náà ń jà pítípítípítí fìtínà lásán ni ẹni tí ó sì gbọ́ tiwa yóò gbọ́ tiwa yóò bọ́nu fìtínà yìí ẹni tí ó sì ní kí wọ́n ń wí òní à ní àwọn wí kọjá tí yóò ń wí ọba fìtínà lọ wọ́n ti láwọn kan ọba lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n má wà ní àwọn tí ọba lọ ní àkíyèsí tá à ń pè ọ sí fìtínà kan nù mo dá yín dúró bẹ́ẹ̀ torí àsìkò mo wá fẹ́ bọ́ síbi fìtínà ẹlẹ́ẹ̀kejì mẹ́wàá mo fẹ́ kà fìtínà ẹlẹ́ẹ̀kejì fìtínà tó takfir nínú àwọn tá sẹ́kù ní Islam àwọn àkáǹtò lè ti ń pa àwọn yẹn ní kèfèrí fìtínà kára wọn náà èyí tó wá fi méjì sábẹ́ tẹkifíru tẹkifíru fìtínà tó tẹkifíru méjì ó tún wọ̀ ẹ dákun jàmá kéèyàn tó lè dì kílà yẹn ń kèfèrí ọ̀nà oníjì àwọn tí ò kẹ́kọ̀ọ́ tí wọn nítumọ̀ wọ́n sì pe múmi ní kèfèrí wọ́n láti kàfàrẹ̀ wọ́n ti tẹkifíri àṣà tí wọ́n dá sínú wọ́n ti tẹkifíri ẹ̀ ah ẹ gbàgbé àdìsí ànábì wa Muhammad ni sallallahu ta'ala alayhi wa sallama tànàbí ní ayyama rajulin qala li akhi ayyama rajulin qala li akhi èyíkéyìí inú èèyàn tó bá sọ fọmọ ìyá rẹ̀ mùsùlùmí pé ya káfíìr tó pè ní kébèrè faqad ba'a biha ahaduhuma gbólóhùn kèfèrí tó jáde òun lọ́lọ́fẹ́ o bẹ́ẹ̀ ni ọba jẹ́ kèfèrí mọ́ ìwọ ló di kèfèrí bẹ́ẹ̀ ni ọba jẹ́ kèfèrí mọ́ ìwọ ló di kèfèrí ṣé ẹni ká sì máa pè yẹn kèfèrí nínú Islam àwọn tọkọ bẹ̀rẹ̀ àwọn kàwárí jù ní o gbogbo àwọn mùsùlùmí láyà nẹ́bí mọ́lẹ́jì ara wọn ní o láyà nẹ́bí onísìnà bẹ́ẹ̀ wọn ò pé ń kèfèrí wọn bá wí ni o ọ̀mùtí ń bẹ láyà nẹ́bí wọn ò pé ń kèfèrí wọn bá wí ni o olè ń bẹ láyà nẹ́bí wọn ò pé kèfèrí wọn ṣe hádùn fún ni o àwọn mọ̀nẹ́bí kí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá nẹ́bí wò wọ́n rán o nígbà tí ó tún dákọ̀ wọn ó sọ fẹ́ni tó sọ fún pé tọ́ má sọ fún yàn mo fi pamọ́ sí ọ lọ́wọ́ ni ànábì ò lé wọn mọ́sálásí kò lé wọn rùn jàmá wọn jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni lónìí gbogbo àwọn tí mùsùlùmí mọ́lẹ́jì níjọ́ náà àwáríjù wa dé ìpè gbogbo wọn ní kẹfìrí ni wọ́n fi sọ pé mọ́nìrì takaba kẹbí ratanfa wà káfẹ́ gbogbo ẹni bá sì kanu kaba yìí bọ́yọ́ tí ló mu ni bọ́yọ́ sì náà ló ṣe ni bọ́yọ́ lè lọ́jà ni àwọn tí wọ́n pè ń kaba yìí nínú ẹ̀sẹ̀ àwọn gbàǹkó nínú ẹ̀sẹ̀ tọ́ba dẹ́kẹ̀ wọn bẹ̀ fà wà káfẹ́ iṣẹ́ kàwáríjù ni o àwọn kan ti wá gbaṣẹ́ kàwáríjù lónìí náà níta lónìí tó yẹ kí ogun ẹni wọn bá ti rí káfíìr káfíìr káfíìr débi pé fírikọ̀ náà jìyà gan wọ́n gbà pé jẹ̀mọ́ táwọn nìkan ní jẹ́ fírikọ̀ náà jìyà eh, ìjọta nẹ́bi ni yọ́lá níjọ́ àlùkìyàmọ́ wọ́n gbà fáwọn nìkan ni ẹni tí ọba ti wá jọ ìjẹ̀mọ́ ti wọn kọ̀là níjọ́ àlùkìyàmọ́ àwọn tí wọ́n ń tẹ̀kìfìrì tẹ̀kìfìrì wọ́n wá lábúrò àwọn àbúrò wọn làwọn tí ń ṣe tẹ̀bùdíwọ̀ àwọn abba inna lillahi wa inna ilayhi raji'un kẹ́ máa lèèyàn gbogbo àfáà súnà tó bá wá sí gbìyànjú tó sì pa nàbí kọ̀mẹ́ǹdì ìgbìyànjú ẹ̀ tó ní mọ́nìjì tá àdáwà àsọ́ọ́bà fàlàwù àjìrààdì wà mọ́nìjì tá àdáwà làmù yóò sí fàlàwù àjìrò wàhìd ẹni sì gbìyànjú tí gbìyànjú bá bọ́ sójú ẹ̀ ládàá méjì ni ó gbà ládàá alákọ̀ọ́kọ́ ìgbìyànjú tó ṣe ládàá kejì pọ́ sójú ẹ̀ ẹni bá wá gbìyànjú gan tí ọ̀pọ̀ sójú ẹ̀ lábẹ́ gbìyànjú bẹ́lẹ̀ wọn ò sì pélé lẹ́sẹ̀ ọlọ́run mọ́ni ìṣáàdà fi iná lànà ẹ̀dì yẹn nà hún ṣògbó lànà ẹni bá ń gbìyànjú síbi tàwọn ọlọ́run àwọn ọlọ́run sì fọ̀nà wà má ẹni tọ́lọ́ ń kọ̀mẹ́ndì gbìyànjú ẹ̀ tá à níbi kọ̀mẹ́ndì gbìyànjú ẹ̀ lẹ́yìn ẹni mọ̀ bùtẹ́bí ọ̀rọ̀ yín nídìí fúra o gbẹ̀yìn tẹ́ ń bá dá àwọn èèyàn kí kò níbi tí ó padà sí nítorí tó ń pè torí ẹ̀ ló pè é ló ń bí díà gan kì í ṣe ń táwọn àáfàá súnà wá ń pilẹ̀ tí wọ́n fi ń pè yẹn ló ń bí díà masáìlù eh, ìtẹ̀kọ́ọ̀dù wọn torí ẹ̀ pè yẹn ní mọ̀tẹ́díwù ẹ̀yìn ní sìn kìláàfù fìkìlíyà ẹ̀ torí ẹ̀ pè yẹn ní mọ̀tẹ́díwù ọ̀rọ̀ kìláàfù fìkìlíyà akọwọ́ kẹ́ńbì kan akọwọ́ kàlẹ́ńbì kan lérí irun tí kálukú mẹ́rin wá tí wọ́n ń gbìyànjú lórí ẹ̀ bákan lá rùkú bákan ní a ti gbọ́wọ́ ní rùkú ẹsẹ̀ lákọ̀ọ́mú lọlẹ̀ nìkan lákọ̀ọ́mú lọlẹ̀ gbogbo tẹ̀kìbìrù tẹ̀kìbìrátù salat láàmú gbọ́wọ́ dúró mẹ́rin ń bẹ̀ péré là gbọ́wọ́ dúró gbogbo ẹ̀ tẹ́ bá ti wá mú yìí tẹ̀yìn fẹ́ mú yẹn ẹni tí ó wá ṣe tí tó bá dẹ̀ òun náà lẹ́bàá ni mo tẹ́ dí òun èmi ọmọ bíi ẹ ti rí lè yí o àbúrò mùkàfìrú nà lẹ́yìn náà ẹ̀yin mùbàdìhùn ẹ̀ ń jàbúrò fún mùkàfìrú èyí tẹ̀ ń bàdá àwọn èèyàn tó wá jẹ́ sí gbogbo àáfàá súnà kankan kò fẹ́ ẹ̀ bọ́ lẹ́nu yín láì ní bàdá rẹ̀ kódà ẹ̀ ní èèyàn gbọ́dọ̀ gbọ́ bàdá èèyàn wọ́n lè gbé èèyàn sálámà sí èèyàn ni ó sálámà sí náà mọ̀ fìdẹ́ẹ́dì wúlò náà àwọn kọ̀wá ìlú tẹ̀ lọ gbé kalẹ̀ yìí tẹ̀ fi ń bàdá àwọn èèyàn ma anzalallahu biha min sultan ẹ wo bọ́ ọba pè yàn ló ń bídìí àti ọba jó ń bídìí àmọ́ ó dó ń bídìí àwọn tó bá pè yẹn ní fásìkì jàǹdùkú ní ó kọjá tó ń sọyàn ó ní fásìkì ni fásìkì ní ó kọjá tó ń sọyàn sindiq sindiq ẹ dákun gbogbo àwọn ọkọ yìí ẹ lọ ṣàkíyèsí ẹ̀yin tẹ́ ń pè yẹn bẹ́ẹ̀ ẹ lọ ṣàkíyèsí nínú fìtínà tó wà ń ta lónìí tààrán fìtínà tó tẹkifír fìtínà tó tẹbùdẹ́ẹ̀ fìtínà tó tẹfsíq ká máa pè yẹn ní káfíìrì ká máa pèèyàn ní mùtẹ́dìn ká máa pèèyàn ní fásik ọfẹ ẹ má wàá sẹka fáasúnà kankan tí wọn lẹ àwọn tí wọn ti kí wọn tún ní sẹ ti lẹẹlẹ wọn ni àṣeṣe kẹlágbájá wọn ti lẹ ẹ dákun ṣé gbólóhùn wọn lẹ náà ara súnà náà nìyẹn <laughs> ara súnà nìyẹn náà ara súnà nù ẹjọ yẹ lọbẹrù Ọlọ́run kẹsàtúnṣe ní ọfíìsì náà tó wà ń tanu wọn wá kó lára tí wọn ń ṣe yẹn wọ́n kó àwọn ẹni tó fẹ́ mọ̀nà sínú wàhálà tọrọ ẹni táwọn èèyàn ti ní fíkọ̀ nínú ẹ̀ tó ṣe pọ́ọ̀rọ̀ ẹ̀ ni majority fi mọ̀nà ọ̀pọ̀lọpọ̀ tó bẹ alùsùnà ọ̀rọ̀ ẹ̀ wọ́n gbọ́ tí wọ́n fi di alùsùnà ọ̀pọ̀lọpọ̀ tí ń borí tí wọ́n dé jẹ̀lìbábù obìnrin ọ̀rọ̀ ẹ̀ wọ́n gbọ́ wọ́n fi ń borí wọ́n fi dé jẹ̀lìbábù ọ̀pọ̀lọpọ̀ da iṣẹ́ bídí alẹ́ rẹpẹtẹ pẹ̀lú wá sí àwọn àfa wọ̀nyí àwọn àfa àwọn ilẹ̀ tó wá sọ fún wọn pé òjò ń súnà mọ́ làwọn tó wá wọ pé yé pẹ̀lú àwọn wà yíyà sí báyìí ṣe mọ̀ pé ti dá fìtínà lẹ̀ báwọn fìtínà ńlá lẹ̀ ń dálẹ̀ o ẹ sì ń ṣì àwọn èèyàn lọ́nà gbogbo àwọn ẹni rẹ tí wọ́n gbìyànjú ẹ dé ẹ bá gbogbo gbìyànjú wọn jẹ́ ẹ wọn lóko tí wọn ò àwọn tí ń sàǹfààní ìmọ̀ ẹ̀sìn ẹ̀kọ́ lára wọn ẹbẹ̀ mi wọn jẹ́ táwọn wá kó sínú ìdààmú gbépo lókù tí wọ́n pe àfáà kan ló ń bí díà kan tí wọ́n pariwo lórí kíní Facebook wàláhi wàrọ̀ bẹ̀rẹ̀ káàbẹ̀ ẹnìkan sì pè mí ó sì bu ẹkún sheikh kí ló dé ó ní àá ah, ọ̀rọ̀ tóun tó gbọ́ yìí ni iye ọdún báyìí lòun ṣe nù nù bídíà gangan ṣéwù lágbájá lòun tẹ̀lé e. wáàsí lágbájá náà mọ ẹni wọ́n pinnu bídíà wáàsí rẹ̀ náà mọ gbọ́ wọ́n bá tó ló ń bídíà lòun náà mọ́ lọ́wọ́ ayé àti báyìí yọ̀rọ̀ wàláyé sunkún ni kí ẹ lè mọ fìtínà tí àwọn tí wọ́n bá dá àwọn èèyàn yẹn fìtínà tí wọ́n dálẹ̀ láwùjọ ọlọ́run lọ́mọ iye mùsùlùmí alùsùnà wal jamaa tẹ́tí kó sínú wàhálà pẹ̀lú àwọn fàtàwà burúkú tẹ̀ ṣe pẹ̀lú ìmọ̀sẹ̀ tẹ̀wé má bàdá àwọn èèyàn tí ì ẹ̀ ń bàdé ẹ̀ ń tí o ṣe ń bídíà so ń bídíà kílíà ni ẹ̀ ti ṣe bídíà kílíà náà onígbìyànjú súnà kílíà ẹni tí ń ṣe bídíà sì kílíà ah, ẹni tẹ́ ń wí yìí kì í ṣe pé wọ́n rí ti ń lu bàndínì kò tẹ́sọ wíìrì tí kò ṣe kan òun kàn ń ṣe gbìyànjú ń ṣe gbìyànjú tiẹ̀ dábàá ní mọ̀tẹ́dì òní lọ bẹ̀rù ọlọ́run o nínú fitna tó wà ń ta lónìí fitna tó tẹkifir wọ́tẹ̀bùdẹ́ wọ́tẹ̀fṣẹ̀k fitna di méjì inú fitna mẹ́wàá ni mo fẹ́ kà inú fitna tó wà ń ta lẹ́ni tá ń bá yí tá nẹ́bì ní fìtínà ó dé yóò polúkúrú musu yóò fa àwọn yẹn sínú wàhálà sẹ́wọ̀n tẹ̀bí tí ń wíwọn náà ṣé kò ní ìfẹsẹ̀ pẹ́lú mi ọ̀padà síbi tí ń bọ̀ gan tí ó padà síbi bídíà gan tí ń bọ̀ pé àwọn ọmọ kébà wọn súnmọ́ yìí náà ti yẹn ti ríre ọmọ kébà wọn náà ti ẹ̀ gbádùn ẹlòmíràn ni dáa ṣé bá wọn wá tẹ́lẹ̀ tá a ṣe bídíà títí ẹtún kura sínú súnà ọtún tẹ́lẹ̀ súnà tí ẹtún ní wọn àwọn tá ń tẹ́lẹ̀ òkú jẹ́ súnà mọ́ owó wọlé bí kékeré ó mọ̀ lọ́sẹ̀ tó wọ́n bá ṣe a máa yanjú ẹ̀wọ̀n àjọ ọlọ́run tó ń rí gbogbo ẹ̀ náà wá dàrú báyìí inú fitna tó tún wá ń ta mo dá yẹn dúró kí n bọ́ sílẹ̀ kẹta torí àsìkò fitna tul harj kí la ń pè ní fitna tul harj báyìí sì ti pè nù ni anabi ní inna bayna yadi sa'a al tí àtibọ̀tán ayé bá dé fitina harj yóò ṣẹlẹ̀ kọlu mal ya rasulallah àwọn sábẹ́ wá bí anabi kò òjíṣẹ́ lọ́hùn kí ni ń jẹ́ hajj anabi ní alqatil ìmọ̀ pààyàn ẹ dákun ẹ wo ẹ wo ọ̀nà tí ẹ ń gbà pààyàn lónìí ẹ rí i pé fìtínà yẹn ti dé fìtínà tó lè hajj wà ń ta ìmọ̀ pààyàn wàláhi bóyá jẹta àbí jẹ ní kí n tó kó nàìjíríà ni mò ń wo kílípù kan tí wọ́n kó àwọn kan lábẹ́kúta eléwé ẹran lábẹ́kúta àwọn yẹn ń lọ bí méje báyà bí mẹ́jọ ọmọbìnrin mọ́kànlá ni wọ́n ti pa tí wọ́n sa àwọn báàgì wọn jọ báyìí wọ́n bí wọ́n bí kí ni wọ́n fi ń ṣe wọ́n láwọn láwọn pààtì kan lẹ̀ àwọn ti tà wọ́n kan kí ló dé tẹ̀ ń pààyàn Boko Haram ń pààyàn tí wọ́n tún ti sàn díẹ̀ nísìn àwọn tó ń gbé Boko Haram yìí náà kì í ṣe Nàìjíríà nìkan wọ́n wà o torí mo lọ sí Burkina Faso náà bí ọdún kan sẹ́yìn náà wọ́n ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n tún ń bẹ láwọn ìlú mi wọ́n ń bẹ mẹ́lì náà tí wọ́n ń kàn pa yẹn tí ò tiẹ̀ nírísì kankan ó bá sì nírísì ó kílẹ̀ sáwọn tó mọ tèmi ọ̀mọ́ àti bọ̀tán ayé ló dé o nígbà tá ànábì ń sọ̀rọ̀ yẹn gan ànábì ní pípa tí wọ́n máa pààyàn yìí innahu laysa bi qatlikumul mushrikin kì í ṣe pé ẹ̀yin mùsùlùmí lẹ́ẹ̀mọ́ pa àwọn ẹlẹ́bọ èyí tí ń wí kọ́ walakin yaqtulu ba'dukum ba'da ẹ̀yin mùsùlùmí náà lẹ́mọ̀ para yín nígbà boko haram bẹ̀rẹ̀ wọ́n mọ̀ ń kéwu lẹ́nu wọ́n mọ̀ ń fanásì wọ́n mọ̀ mẹ́rin wà tẹ́ ẹ bá wá ara àwọn tí wọ́n ń gbé náà tí wọ́n ń pa àwọn àfáà ni àwọn ni wọ́n pa Imam Albani ní Kánò wọ́n pa Sheikh Jafaru ní Kánò wọ́n sì ń pààyàn Ànábì sì ní yakutulu ba'dukum ba'da ẹ̀yin mùsùlùmí náà tẹ́ ń bẹ́ńbẹ́ náà lẹ́mọ̀ para yín hatta yakutula rọ́jùlù jára fìtínà yóò débi pé ẹlòmí ọmọ pa aládùúgbò rẹ̀ ẹlòmí ọmọ pa aládùúgbò rẹ̀ sẹ́wọ̀n pé ń ṣẹlẹ̀ nàìjíríà yìí láti gbọ́ tí dírẹ́fà pa tí dírẹ́fà pa olówó rẹ̀ ọ̀pọ̀ olówó ọ̀pá ìyàwó olówó ó sì mọ ọmọ wọn ọlọ́sọ́sọ́dọ̀ kí wọ́n tó rọ́mọ nìyí ọ̀pá olówó ó tún pa ìyàwó rẹ̀ ọ̀pá wọn tán ó tún wá wọ́ wọn lérí bẹ́ẹ̀ ni wọ́n wá sun wọn sẹ́wọ̀n kọ́ládùúgbò là níbi pé dírẹ́fà ní ń pa olówó yìí a sì rọ́mọ ọ̀dọ́ tó pa obìnrin ọ̀gá rẹ̀ ńlẹ̀fẹ̀ anabi ni yakitulu arrojulu jarahu aládùúgbò wọn mọ̀ para wọn wọn mọ̀ para wọn wọn bìnrin àmì ìkọ́lẹ̀ bí ọmọ pẹ̀bí ẹ̀ ọmọ mọ̀ pàbúrò bàbá rẹ̀ ya rẹ̀ tí mọ̀ kan mú àbúrò ọmọ pẹ̀gbọ́n ẹ̀gbọ́n ọmọ pàbúrò ọmọ ọmọ pa bàbá ẹ̀ àti ọmọ tọ́pa bàbá ń gbà wọn ni ó mérí bàbá rẹ̀ wá wọn fi ṣe ògùn yahoo wọn pa ara wọn fìtínà tán níbi wílódé lè yí o kódà níbi sọ débi pé wọn ò máa pààyàn gan tẹ bá wá bí lágbájá bí lóyún tó fi páyọ ló ń kà pa náà ni without any reason ó ti ń ṣẹlẹ̀ anábì tó ń sọ pé láyé bí lè kọ́ọ̀tì nígbà tó ń sọ pé wọ́n lè ní nọ́ọ̀sì ìbíyẹ́ nìyí Layat àdìsí mi ni o ń gbọ́ wálẹ̀dì torí mọ̀ rush anábì gbọ́ wálẹ̀dì nafsi biyadi mo fi ọlọ́wọ́ bá tọ́lẹ̀ mi ni mo fi búra láyàtì yanna ala nẹ́ẹ̀sì zaman àsìkò kan bọ̀ wá bá gbogbo ẹni tí ń jẹ́ nìyẹn láyé gbogbo ẹni tí má jẹ àsìkò kan bọ̀ wá bá wọn la yadri al-qatil fi ayyi shay'in qatal ẹni tí ń pààyàn gan kí ni nítorí ẹ̀ pa kò ní mọ̀ ẹ dákun àwọn tí wọn ń pààyàn ní ìsìnkú nítorí ẹ̀ pa without reason tí wọn bá mẹ́lòmíì pọ̀ pààyàn yóò ní kí ló dé ó ló ń kà pa náà ni òun kà pa náà ni kò ní mẹrísì gan irú ẹ ti wà ń ta nísìn ara fitina tá à ń wí wàlà ayédèrè lèmọkìtúrù àlà ayé ṣe nkùtì ẹni wọn pa gan tóun gan ṣe jẹ fipá kò ṣe kíni ṣé báwọn ọba kan wọn pa ń kó ara ń jó ní kí wọn ṣe wọn ti bá àwọn tọpa wọn nísìn wọn rẹjọ gidi rò wọn kà pa wọn náà ni àwọn èèyàn náà ń lo oko tẹ ń pa wọn dà sóko wọn kàn ká mọbi títí àti nsoko lọ́wọ́ títí nroko lọ́wọ́ bá ń ṣe fẹjọ wọn sì pa mọ irú ẹ kásẹ rẹ ló mú ọsán jò ní fitina ni o ara àwọn fitina tá a nábì ní ń bọ̀ òun ni fitinatu alharj fitinatu alharj. aki sheikh wa fadilati sheikh imran abdulmajid eleha gbogbo wa náà la rí i pé àwọn ọ̀rọ̀ olówó iyebíye la ti ń gbọ́ látàárọ̀ láwọn ọ̀rọ̀ tí ń bá òfin ọlọ́run àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo ń tán fẹ́ sọ kí lọ́lọ́run wí kí lànàbí wí òun náà ni ń tà gbọ́ gbogbo ìta wa ń gbọ́ yìí ká máa kọ àwọn ìbéèrè tá a bá ní káwa náà máa kọ́lẹ̀ tó bá ti di àsìkò àátú òpó lẹ̀ tá a máa béèrè ìbéèrè wa lórí nọ́mbà yìí plus two two nine fifty six forty four thirty nine seventy one plus two two nine fifty six forty four thirty nine seventy one plus deux cent vingt neuf cinquante six quarante quatre trente neuf soixante onze plus 229 56 44 39 50, eh, 71. so tó bá ti tó àsìkò á tú òpó náà lẹ̀ tá máa béèrè ìbéèrè tí a bá fẹ́ béèrè ṣéèkù wa ó máa tẹ̀síwájú níbi ìdánilẹ́kọ̀ọ́ wọn a rí i pé gbogbo wa náà ni à ń jàǹfààní ẹ̀ kọ́lọ́mọba Allah kó jẹ́ kí kó bá a san wọ́n lẹ́san-án rẹ̀ bismillah sheikh nínú àwọn fitna tó wà ń ta bisimilayi rahman rahim nínú àwọn fitna tó wà ń ta àti kàmẹ́ta àkọ́kọ́ fitna ta àkọ́kọ́ ká òun ni tu alishiraki billah kinyo yàn ṣe bọ̀kọ̀lọ́ wanta. ó wà ń wanta. fitna kejì tu takfir wa tabule wa tafsik ó wà ń ta fitna kẹta fitna tu al-harj káwọn èèyàn kà máa pààyàn wọ́n pààyàn wọ́n years nineteen years wọ́n para wọn ìtí mo lọ́sẹ̀rẹ̀ lábẹ́òkúta bí àwọn mẹ́sàn-án báyìí àwọn méje ni wọ́n kóra wọn jọ bí mọ́kànlá ni wọ́n pa kọ́dà wọ́n pa àwọn míì wọ́n kàn kó páàtì wọn pamọ́ tí wọ́n ní tí wọ́n èsì hmm. wọ́n ní tí wọ́n èsì àwọn ni wọ́n ta páàtì mi wọ́n ni wọ́n ta mi ẹlòmí ni bàbá ta yìí ló fún ní seven thousand hmm. inna lillahi wa inna ilayhi raji'un èyí tá a rí lagbọ́ o èyí tá a sì rí ẹbù lọ́pọ̀ hmm. èyí tá a sì rí ẹbù lọ́pọ̀ mo fitna sẹ́rí inú fitna tá a máa rán láti bọ̀ tá ayé tànàbí ní ń bọ̀ òun ni fitna pé ẹni tí nǹkan bá tọ́ sí wọn ní fi lọ́ mọ́ ẹni tí nǹkan bá tọ́ sí wọn ní fi lọ́ mọ́ anabi ni sayati ala nẹ́ẹ̀sì sanawatun khada'at anabi nígbà kan bọ̀ táwọn èèyàn padà lò àwọn ọdún kan bẹ àwọn àgbà kan bẹ tá a padà lò tó ti pé ẹ̀ẹ̀tàn jẹ́ ni wọ́n fi lo gbogbo ẹ̀ ẹ̀tàn jẹ́ ni wọ́n máa fi lo gbogbo ẹ̀ anabi ni yusaddaku fiha alkaadibu òpùrọ́ gan-an làwọn yóò lòdòdó ní sọ àsìkò táwa ní sínú bẹ́ẹ̀nìkan bá bẹ̀rẹ̀ ijó àtòrin nísìn àwọn èèyàn máa jó lọ ní bẹ́ẹ̀nìkan bá tó bá ní à àwọn nǹkan yóò sí nínú ẹ̀sìn wọn ó sì rí bí wèrè ó rí bí wèrè àwọn táà ń sọ ní ti fìgbà tí wèrè ń sọ̀rọ̀ lẹ́lòmíì àmọ́kálá bá bẹ̀rẹ̀ tá bẹ̀rẹ̀ táwọn èèyàn ń kú jó tí wọ́n ń kú jó tí wọ́n ń kú jó tí wọ́n ń kú jó ìsìláàmù dáadáa lẹ́yìn mú wátá ń gbádùn báyìí nísìn hmm. èwo ni ìsìláàmù pákà lèkè ànábì lásìkò yẹn ń bọ̀ tí wọ́n ó chẹ́ǹjì gbogbo nǹkan mọ́ yín lọ́wọ́ sanawatun khada'at àsìkò tó ti pẹ́ tàn jẹ́ ní ọmọ rọ́wọ́ mú oníjìbìtì ní ọmọ rọ́wọ́ mú àfáà tí ò dó déédéé ní ọmọ rọ́wọ́ mú fọwọ́ nà àfáà ní ọmọ rọ́wọ́ mú tásìkò yẹn bá dé yusodaku fiha alkaadibu òpùrọ́ gan ni wọ́n máa pẹ̀lú òdodo àwọn gbájú ẹ̀ ní ọmọ jẹ́yàn wọ́n yùká dẹ́bù fi ha asọ́ọ̀dìkù olódodo gan wọ́n máa pèlú pùrọ́ ní kí ni wọ́n ń wí ẹ lè tú di tí wọ́n náà kẹ́ ẹ má bá mi òpùrọ́ gbogbo àwọn kìíní hun òpùrọ́ gbogbo àwọn kìíní hun àsìkò wúlà wáyé o wọ́n yóò tábànù fi ha àlàáhìn ọ̀dàlẹ̀ gan ni wọ́n gbà máa nà lé lọ́wọ́ ọ̀dàlẹ̀ gangan ni wọ́n gbà máa lè lé lọ́wọ́ kọ́dà tá à ń sọ yìí gan kì í ṣe pàáfàá nìkan àtẹ̀sí nìkan ló kàn lágbájá láfi ìsìgbà wọn lọ́mọ ti jalè rí wọn lè torí òun náà fẹ́ jalè olè ni ó pè mọ́ra tí wọ́n jọ rí olè jà wọ̀yẹ̀húnù fi ha wọ̀yẹ̀húnù fi ha amin ẹni tó jẹ́ lámà náà gan wọn ní kọ́ lámà náà mọ́ irú àsìkò ńlá wáyé o anabi ni wọ́yẹ̀ ti kò fi ha ọ̀rùwá ìbìdọ̀ lásìkò ní rùwé ìbìdọ̀ máa sọ̀rọ̀ rùwé ìbìdọ̀ máa sọ̀rọ̀ wà má rùwé ìbìdọ̀ tó yá rasulallah anabi ni tani àwọn jẹ́ rùwé ìbìdọ̀ àwọn sábẹ́ bèrè pé yá rasulallah tani àwa ń jẹ́rù wáyé bí dọ̀ anabi ní arọ́jùlù táàfin wòye takalamu fi amúlẹ̀lá àmà èèyàn yẹyẹ yóò máa dá sí gbogbo ọ̀rọ̀ ayé ẹ dákun àwọn afa yẹyẹ kí ni lùgbà nísìnyí hmm. àwọn afa yẹyẹ tí wọ́n máa sọ oríṣiríṣi katakata sọ̀rọ̀ ọlọ́run wọnàwọnà sáré gbogbo tọ́lọ̀ ń pè ní halali wọn gbogbo tọ́lọ̀ ń pè ní haramu wọn sọ́dọ̀ halali hmm. àwọn afánu ni nǹkan yé látijọ́ yìí náà láti wà nínú wọ́n ti tú wa lẹ̀ hmm. wọ́n tú wa lẹ̀ wọn ò túlẹ̀ lórí dáadáa fa àwọn tó sòdodo pẹ̀lú ẹ̀ nínú wọn dé àwọn mọ́lẹ̀ àwọn tó wá purọ́ fún ní pé wọ́n tú àwọn ilẹ̀ yìí àsìkò ńlá wa yìí o àsìkò àwọn rùwọ́ ibìdọ̀ la wà yìí nínú àwọn àfa rùwọ́ ibìdọ̀ wà ń bẹ̀ nínú àwọn olóṣèlú àwọn rùwọ́ ibìdọ̀ nínú àwọn tí ń tajà àwọn rùwọ́ ibìdọ̀ kọlọ̀ wọn là wá o nínú fìtínà tá a bá yìí ló fi jásí kébé yẹn bá ti ń bọ̀ sọ̀rọ̀ láti àwọn ondawọ̀ pọ̀ǹtà nínú àwọn tí ó wà pọ̀jù ní du'atu dolal àbí kẹ́ ní du'atu dolalet àwọn du'atu tí ó máa sọ̀yàn nù àwọn du'atu tí ó máa sọ̀yàn nù anabi ń wọn anabi ní du'atun ala abuwabi jahannama àwọn tó pé dáwà ni wọ́n ń ṣe ṣùgbọ́n ọ̀nà dáadáa náà wọ́n dúró jẹ́ ń ṣe dáwà wọn báyìí man ajabahum ilayha qadabuhu fiha sórí ilé ẹja nẹ́mẹ̀ tí wọ́n dúró ohun ẹni bá dá wọn lóhùn bẹ́ẹ̀ wọ́n sọnù nálẹ̀ kan rẹ̀ ni. òde bá tó yàmá pátá nàbí sọ̀rọ̀ pé du'atun ala abwabi jahannam man ajabahum ilayha qadhafuhu fiha tá nàbí láwọn àkàtọ́ bá dàtí bọ̀ tán ayé wọ́n dùn dáwà ṣùgbọ́n gbà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ dáwà tiwọn wájú jahannama wọ́n jòkó tí wọ́n ti ń ṣe dáwà wájú jahannama ni wọ́n jòkó tí wọ́n ti ń ṣe dáwà wọn ẹni bá sì tẹ̀lé wọn tó dá wọn lóhùn jahannama lẹ́ẹ̀kan náà ni wọ́n sọ sí òsínfàtúlẹ̀ àmọ́nu ní ya Rasulullah ìwà nábì sifuhum lana jáàmà wọn sèròyìn àwọn dùá tún wọn fún wọn anábì ní hum min jalidatina ara wa náà ni wọn yatakallamuna bi alsinatina ahọ́n wa náà ni wọ́n máa fi sọ̀rọ̀ ẹ dákun àfáà kan ni wọ́n ń sọ̀rọ̀ níjó ni lónìí ọ̀rọ̀ sí náà lẹ́bi mọ̀ pé ẹnu náà wà láfáà kọlọrọ sìnà Ọlọ́run ní amọ sìnà yín kan advice wa ni ọlọwọ sọlọrun advice rẹ ọlọlọ ní látẹkẹrà bó sìnà ẹ má súnmọ́ sìnà kò ní látẹfọ àlù látẹkẹrà bó lówí Ọlọ́run kan advice wa pé ẹ má súnmọ́ ni ẹ dákun kí làáfà yẹn ń wí fún yín sẹmọ pé ẹ má ṣe sìnà nù sẹmọ pé àwọn du'atun ala abwabi jahannam bó o sì ti sọhún náà ìwà àfàtọ sọ àwọn tọmọ ọgbọ yóò di ní à kò yí wa báyìí tẹlẹ ni sọmọ kó ti sọ wọn sí jàǹdàmà tá nàbí wí tá nàbí rẹ nítorí bá dá lóhùn yóò sì mú yóò sọ sínú jàǹdàmà ó sọ ó wà sí tó ṣe ń lọ túbà ó sì lọ kó jẹ padà tọ́ra àwọn tí ó gbọ́ tí ó wọ jàǹdàmà ti wọ torí ìwọ gan tó ń sọ̀rọ̀ ẹnu ọ̀nà jàǹdàmà ló dúró irú ẹ̀ làfà tuntun sọ pé ọlọ́run ni ẹ má mu tí a mọ para ní ọ̀dà yóò sì má yà wá yóò ní wáyé tí mò ń mọ akabaru mi nínú fún yìí mọ́ ẹ̀sìn ọtí àti tẹ́tẹ́ ó tóbi ju àǹfààní rẹ̀ lónìí gbọ́dọ̀ yìí pé díẹ̀ tí ó sàǹfààní ni ẹ lè mú ara wọn dùwà tùnú àlá àbúwábí jahannam tí a ló jẹ nínú fìtínà táwọn aláti bọ̀ tán ayé nù tẹ́ bá wá lọ wo seventy to seventy five percent láwọn àfáà tí ń lò tá tẹ́ bá sọ́ra dùwà tùnú àlá àbúwábí jahannam ni wọ́n bọ́ọ̀ bá tẹ̀lé wọn wọ́n sọ síbẹ̀ ni lẹ́yìn tí wọ́n gbọ́ wọn ìlú mi lè sọ pé ogun dá ẹ máa so ogun lọ́wọ́ kéwú ni wọ́n máa ṣe bọ́ tọ́lọ́ nílà yín ní àṣà rákítà láyà bàtà náà mọ́tò kò sí ni wọ́n máa ṣe bọ́ lọ. ẹlòmíì ò ní kílẹ̀ ń wí yìí kò sí yàtọ̀ láàrin ogun jẹ̀díjẹ̀dí àti ogun ogun àgbélẹ̀kọ̀tà yóò tún máa mẹ́rin wá pé tí èbó bá ṣe bulletproof àwọn náà ṣàyẹ̀ta àwọn èrí tí ń kọ́ lórí tẹlifíṣàn ń gbé lórí Facebook bí wọ́n wá fáwọn ní bẹ́ẹ̀ mo ti rí pé bàbá mi bá sọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ anábì ní sọ̀rọ̀ kankan mọ́rí pé anábì sọ pé wọ́n ń bọ̀ láti bọ̀tán ayé wọ́n ó dọ̀nà náà jẹ́ anábì báyìí wọ́n máa pèpè wọ́n yàtàkàlàmúnà bí alice nẹ́tìnà wọ́n sì máa má yà wá ìtumọ̀ ẹnu wọ́n máa mú àyà wá wọ́n máa má dìísì wá torí yàtàkàlàmúnà bí alice nẹ́tìnà àwọn anábì ẹni tí bíkọ́ ọlọ́kọ́lọ́ tí mẹ́rin wá fún ti sọ dípé látẹ́kàrà bùsùn àyà náà lókè wàá fi mú ọmọ agbára náà fún ọmọ àyà lókè yóò tún máa mú nǹkan mi wálé sírísírísírísí pé ọ̀lẹ́ yìí náà rí rẹpẹtẹ lédi Facebook wọn yìí náà máa rí lédi Facebook wọn kú bẹ́ẹ̀ wọ́n bá ti tẹ̀lé wọn kò sí nǹkan kan náà fìtínà ní o Ànábì ti sọ pé wọ́n sọ ọ́ sí inú náà òsèbátò lè àmánu sì béèrè pé sífóhùn lànà ya Rasulullah yá mà wọn Ànábì ní hum ní jalidatina irú wa náà ni wọn yatakallamuna bi alsinatina ahọ́n wa náà ni wọ́n máa fi sọ̀rọ̀ tọ́ òṣèfà wa béèrè béèrè ibi béèrè yìí ni wọ́n ń lọ torí fìtínà lélẹ́yìn náà o fìtínà àwọn àfáà tí wọ́n ń sọ̀rọ̀ sínú fìtínà kala wọn náà o òṣèfà wa béèrè pé ya Rasulullah fama ta'amuruni in adrakani dhalika ìwọ ànábì tírù nǹkan báyìí bá wa ká mi má yé ẹ̀kọ́ wo lọ́kọ́ mi kí ló ní kí n máa ṣe tí ìfín tèmi òfin ní tẹ̀lé àwọn ọjà náà mà gbọ́n tá ànábì sọ ànábì ní tẹ́lísàmù jama'atal muslimina wa imamahum mùsùlùmí tí wọ́n dúró lè kìtàbù wà súnà ibi wọ́n bá wà ní ọwà séjọ àti wà nílẹ̀ Yorùbá ẹ̀yin gbọ́ àfáà tó ní ẹ máa ṣe sí náà gbogbo àfáà nílẹ̀ Yorùbá ibi tí wọ́n dó ní ìsìn náà Ọlọ́run ṣe sí náà ní èèwọ̀ àfáà yìí ló ní ìsìn náà yẹ Ọlọ́run advice àwọn yìí kò advice èmi mọ́ o ibi mùsùlùmí ti ń bá bọ̀ gbogbo lẹ́yìn wà lọ́wọ́ pé mùsùlùmí èmutí kẹ́nìkan ó dé kọ́ máa ṣe fátíwọ̀ ẹlẹ́mú ibi tí mùsùlùmí ń bá báwọn ẹja ṣe gíní ẹja dúró anabi ní tẹlizam jama atali mùsùlùmí náà wá ìmáàmahùn kálábà lásìwájú ni tó já síwájú gbogbo àwa mùsùlùmí lẹ Yorùbá tó jẹ́ mùsùlùmí aṣíwájú dáadáa òun lábàá béèrè pé tọ àbá àwọn afájú àwọn tó ṣe yìí ó òní òkú fatiwo eléyìí nídìí kẹ nàlẹgba ẹ má jẹ eléyìí ó ṣe wáàsí mọ́ adọdún ọgbọdọ sí pẹ̀lú tóun yẹ ọgbọdọ sí wáàsí tàmọ ṣẹlẹ ẹ lẹsọ fatiwa ti ń jáde láwọn fatiwa tó burú jáì má anzala Allahu biha min sultan tá a fẹ́ gbọ́ rí ní mùsùlùmí ò fẹ́ gbọ́ nílẹ̀ Yorùbá rí àwọn àdúrà tó ń nu ẹ̀yin mùsùlùmí ẹ̀yin mùsùlùmí lẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá ti ń gbọ́rú fatiwa báwọn tẹ́lifísàmù jama atal mùsùlùmí nílẹ̀ Yorùbá ò burú débi ká máa mutí gbogbo kálukú lọ́mọ pé sí náà dáa gbogbo yẹn lọ́mọ tọ́tọ́ àti tí ọ̀tọ́ gan káwọn yóò tó dé ibi mùsùlùmí dúró láti láéláé òun náà lọ́nà o ibi táwọn àfa wa tó sì jẹ́ àfa kìtáàbù wà súnà tí wọ́n sì dúró déédéé tí wọ́n yé sálásẹ̀ jù tọ́lá àwọn aláṣẹ jù tó o sálásẹ̀ jù ibẹ̀ ni ẹ dúró mo dá yóò dúró jàmá mo dá yóò dúró jàmá hmm. dàdú bá wọn ẹ jẹ́ n tún fi díẹ̀ kún yóò kí n tó lọ sẹ́rẹ́ àwọn afá mi náà àwọn tí ń sọ tí wọ́n jáde nù ẹlòmíì ò jáde ṣùgbọ́n wà tí ń wù kọjọ tí ń sọ. So òun náà dùátù ni aláàbùwábì jahannam òun ní pé ẹ má mutí mọ́ ẹ má mutí mọ́ wọ́n sì di tí wọ́n rárá sínápù tí wọ́n bá ní kíni yóò ní ọtí kílè ya kan fi ń lu sẹ́ni ẹ dákun ó ní wọ́n má mutí sínápù tí wọ́n ní lọ́ra yìí ń kọ́ bàbá tí ń ta sínápù gan tẹ́ tẹ́lẹ̀ tó ń nabàjẹ́ ní tí ń kí wá kàtó ní àwọn ọmọ pé àwa náà ti ẹ̀rù pàṣẹ lọ́nà àgbà táwọn mọ́mú náà rà ń kọjá lọ́jọ́ kan ìyá àfa ẹ bá nǹkan jẹ́ fa jalabi àwa ni mo wọ̀ tí mo dé bí ládàá ọlọ́tí ń sọ yọ́tọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ibẹ̀ wá já àárín jà mo páàkì mọ́tò bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀ sá ń lọ mo kí méjì mẹ́ta kan tẹ̀lé mi ẹni ẹ bá ń pẹ́ àì máa fà ẹ̀tọ́ ọjọ́ ní o nǹkan kan igbá o nǹkan kan wọn balẹ̀ ń bá rí ọlẹ́ yìí náà ní ìlú kóló fún yín mo ní kílẹ̀ ń ta ọlẹ́ ẹlẹ́dẹ̀ ni mo lé mi ẹlẹ́dẹ̀ àwọn ni àkínní báwọn yòókù yín wá bí ó ní àkínní ṣé báwọn yòókù yín wá bí ẹ̀yin àfáàtẹ̀ ńlọ ọbẹ̀ ń ẹ̀yin náà mọ̀ ṣe wá sí pé ẹ

nínú àwọn tí wọ́n tó lẹ́yìn wá ní imam ẹ̀ ní kírun fún wa o à òun ní kírun báwo gangan ìgbà òun lẹ́yìn ní kírun bàbá yẹn dẹ̀ máa ń mutí àwọn yẹn wá ní bàbá alágbájá o tí ì dá lójú yín síbẹ̀ tí mọ́lá tẹ̀lé àná ó ní ọtí ti dá mọ́mọ́ tí ń wí o ojú mi dá o imam ò ní kírun imam ń pè ẹ bàbá alágbájá wọ́n yẹn náà ti mọ̀ pé kíní ó ní imam ẹ má dá sọ̀rọ̀ yìí o ẹ ní kírun dé imam wọn ń pọ̀ ní kírun nígbà tí wọ́n sára yẹ ẹ̀rí àwọn èèyàn pé a sọ ọmọ tó ń sọ ní a ah, mo lọ títí dá mo ní mo mọ tí mo ń sọ kílẹ̀ ń bá mi sọ yìí èmi sì sàn ju ìmáàmù lọ ah, àwọn èèyàn òbí sí abalábàjẹ́ ògbádùn ó ní mo gbádùn mo sàn ju ìmáàmù lọ ìmáàmù gbàtí mo yú lálẹ́ àná ti ń bọ̀ mo ti rí ìyẹn níbo ló ti rí ṣe bẹ́yìn lẹ́ ń gbọ́ sí ríta tí mo dẹ̀ sọ fún yín pé ìmáàmù ẹ̀dẹ̀ ń gbé bọ́ tí mo sọ fún yín lóru àná ti ń bọ̀ <laughs> ìmáàmù tí jàmáà rí ti ń gbẹbọ ṣé kò pè wọ́n lọ́jà nímọ̀ kò fẹ́ ló pe wọ́n àmọ́ sẹ́ ti ń ṣe yẹ ìfi ń pè wọ́n gbogbo ẹ̀yin afáàtẹ́ ń fẹ́ ló pè wọ́n ẹ jáwọ́ ẹ̀yin afáàtẹ́ ń fiṣẹ́ pè wọ́n ẹ jáwọ́ ẹni bá tẹ̀lé ìmáàmù kan lédi pé ìmáàmù kan ṣàìdá tọ́ ọba ìmáàmù tó tọ́ ọba fi lè tẹ̀lé ó ti sọ sínú jà nímọ̀ o tọ́ bá sọ̀rọ̀ tí ọ̀dà ò gbọ́dọ̀ tẹ̀lé tọ́ bá hùwà tí ọ̀dà ò gbọ́dọ̀ tẹ̀lé ọ̀nà méjì làwọn afáà ń gbà sọ̀yàn sínú jà nímọ̀ omi ń sọ̀rọ̀ tọ́ da àmọ́ sí ọwọ́ rẹ̀ ọ̀dà omi ń sọ̀rọ̀ tí ò dáa àwọn méjèèjì àwọn méjèèjì èyí tí ń sọ̀rọ̀ tí ò bá kìtàbù súnà mu èyí tí ń sọ̀rọ̀ tí ò bá kìtàbù súnà mu àwọn méjèèjì ń dùn áátún àlá àbúwá bíi jahannam bọ́ ọ bá tẹ̀lé wọn lórí jẹ́nsẹ̀ wọn wọ́n sọ sínú náà mọ̀dá yìí ń dúró bẹ́ẹ̀ tọ́ nínú fitna tí ó tún lágbára òun ni pé anabi ti sọ gbogbo ẹ̀ kalẹ̀ ti sọ gbogbo ẹ̀ kalẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́fà mo mú yìí sẹ́ni tó ó sì rí bẹ́ẹ̀ tó tọ́ fìtínà kan ò ní tán táwọn pélé yìí lágbá eléyìí lágbá kéyìí tó tún jù lọ ó tún yọjú lẹ́yìn òun ni wọ́n ń pè ní àsòkútú fi àwòhá lè fítàn tẹ bá ní fìtínà yìí lágbára o ó lọ tẹ́ ń parí rọ́rọ́ ọ kẹ́ ẹ tó ṣe sàá ẹ gbàgbé tọ̀hún yẹn omi ò tún yọjú tó jù lọ ṣe bí fìtínà àwọn ẹlẹ́bọ̀ là ń pariwo wọ́n ń ṣẹbọ wọ́n ń ṣẹbọ kò sí ìkàtọ́jẹ́bọ lọ́nà nísìnyí ń gbà tó ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ sí kálukú ń sáré kí wọn mọ kidnap o wọ́n <laughs> ní wọ́n bá gbé báyìí nísìnyí wọ́n máa béèrè three billion two million forty million thirty million ẹni wọ́n bá gbọ́mọ ẹ̀wọ́ wàhálà hmm. sẹ́ni tí wọ́n gbọ́mọ ẹ̀lẹ́ máa sọ fún pé àwọn nǹkan ń jójú ẹbọ yóò náà ní káwọn ti ẹ̀rọ owó yìí pé ní ẹni tí wọ́n gbé sáré kó lówó tí àbá tètè lówó wọ́n tó bá wọ́n tètè lówó tó pa kan náà ọmọ tí wọ́n gbé wọn. anábì ni tó bọ̀ tán ayé anábì ni tó bọ̀ tán ayé oni ní wọ̀tẹ̀jì ufitinatun wàhálà kan ó dé tẹ́ bá ràn lọ́wọ́ fọyọ̀rọ̀ kìkù bá dùn àbádọ́n wàhálà míì tó bá délé yìí tẹ́ ràn lọ́wọ́ òun yóò jẹ́ kí tẹ́ ràn lọ́wọ́ fúyẹ́ torí yóò jùlọ àsìkò tá a wà nù àsìkò tá a wà nù bá a ti rán fìtínà kan nísìnyí là ń bọ́ sínú fìtínà míì ẹ dákun kí tá a ṣe sí i dásìkò yẹn ẹni bá jẹ́ múmìnì fàyẹ̀kúlù múmìnì múmìnì ọmọ sọ pé hádìhí mùhùlíkẹtì ẹ dákun jẹmọ́ àwọn àfáà ti ń pè yẹn lọ́nu náà ń bẹ nísìn àwọn àfáà ti ń pè gbogbo ntọ́lọ́ ń pè lára mo ti ń sọ di aláàdí ti wà báyìí àwọn olóṣèlú wọ́n fi ẹni tó lè dalẹ̀ sọ̀gá wọ́n ń fòkùrọ̀ ṣe aṣíwájú oníjìbìtì ni wọ́n yẹ̀ sí ipò àwọn kidnapper ń gbé yàn àwọn oníjìbìtì ń ṣe gbogbo àwọn èèyàn ń geri ìṣòwò gbogbo wàhálà ń pọ̀ múmi ní tọ́ba bá tẹ́lẹ̀ kí ló kí ní bàbá yóò máa wò pé a ah, ọlọ́run sífìtì ah, náà yóò pọ̀ jù gbà tí ń kó bìkan là ń bọ́ sí ibi ọ̀kan. anabi ni faman ahabba an yuzaza anin nar wa yadkhul al jannata falyatihi maniyatuhu wa huwa yu'minu billahi wal yawmil akhir bọ́rọ̀ bá rí báwọn tí fìtì náà ń gúnra wọn téyí tá à ń rán lọ́wọ́ tí ń fúyẹ́ tá a rò kó tóbi ó fúyẹ́ ńgbà tí mi dé ìtẹ́sẹ̀ ni pẹ́ni tí ọba fẹ́ wọná tó fẹ́ wà lìjẹ́ náà kó dúró pé bíbí tí náà ìdílé wù kó tó kò ní gbọ́ lọ́wọ́ àtijọ́ àlìkí àmọ́ lọ́wọ́ òun kò ní gba ọlọ́run àtijọ́ àlìkí àmọ́ lọ́wọ́ òun ìtumọ̀ ní pé fìtínà tó bá rí ọba ọ kódà kí wọ́n gbé ọlọ́mọ kódà kí wọ́n gbé ọyàwó kódà kí bí máa pa ọ́ kí ìyá máa jẹ ọ́ kan wá ní wá sógun owó kí wọ́n ní wọ́n pa kí wọ́n ní wọ́n ṣe ìtọ́ máa dùn ní pé fìtínà ti dé kí n ràn pé wà náà ìgbọ́dọ̀ sẹ́bọ̀ ìgbọ́dọ̀ sógun ìgbọ́dọ̀ sígbà ó kó léyà nígbà tí kí wọ́n àlìjẹ́ náà tó o bá kó léyà ó bá fìtínà lọ ó bá fìtínà lọ ó bá fìtínà lọ anábì ní tó bá di àtibọ̀tán ayé sàtẹ̀kùnù fítàlì fìtínà yóò débi pé alqaidu fiya khairu min alqaim ẹni tó bá jòkó lálàáfíà jẹ́ walqaim ẹni tó nàró khairu min almashi yóò dáa fún jẹ́ ndínrín lọ wàlìmáṣí ẹni tí ń rìn gan khairu min asai yóò tún lọ́rùn jẹ́ ndín sáré lọ so ànábì lẹ́ni tó bá yíbi tí ó sá sí nínú tí mọ́ni rò fi ní bàjẹ́ kọ́ wá bí sá sí o àsìkò ńlá wáyé o kò sẹ́ni tọ́lá láàfíà mọ́ kò sẹ́ni tọ́lá láàfíà mọ́ ibi mẹ́fà tí mo kà àsùkútù fi àwòhálẹ̀ lè fìtàn á máa ti bi fìtínà kan já sínú fìtínà mi bí fìtínà bá ti wá lè wò ó tó ànábì lẹ́ni tí ó bá fẹ́ wọná tó fẹ́ wà lè jẹ́ náà yóò máa dùn ìmọ̀ni ẹ̀ pẹ̀lú ọlọ́run yóò sì máa dùn ìjọ àlùkìyàmà fìtínà lẹ́ẹ̀kejì tí kà fìtínà fìtínà tún lè mẹ́rin fìtínà owó méjì lèyí sí mẹ́ta fìtínà alákọ̀ọ́kọ́ tó wó ń dálẹ̀ èmi náà fẹ́ lówó mo fẹ́ dolówó fìtínà kan ni lásìkò yìí gbogbo èèyàn lọ fẹ́ dolówó ọlọ́run ní nàá mú wàá lòkun ọ̀la lòkun fìtínà fìtínà anabi ní inna li kulli ummatin fìtínà wà fìtínà tó ummati almal anábì ní gbogbo ọjọ́ kọ̀ọ̀kan ló ní fìtínà fìtínà àwọn ọjọ́ tèmi owó ni owó ni jama fìtínà kan ní kí a máa wúwo tó o bá wá rówó nǹkan fìtínà tó jù lọ níbo ló ti nà fìtínà mùsùlùmí bó ni ó ti náwó kódà anábì yanjú ẹ̀ dáadáa kẹlẹ̀ mọ̀ pé fìtínà ló fẹ́ mùsùlùmí tó o fi lè lówó mùsùlùmí èwo lọ́nà àrámù yọ̀yún kó ń èyí wò sínú ọ̀rọ̀ tí ń sọ tí wọ́n bá ní mùsùlùmí masáré àti lówó iṣẹ́ aládìní lọ́fẹ́ sí o tàbá pè ọ́ mùsùlùmí iṣẹ́ àlàyé ló ṣe ló fi rówó o lè máa ṣiṣẹ́ àlàyé òun kọ́ máa ṣe kọlùkọlù sọ́mọ́ kọlùkọlù ibi tó ti ń sáré àlàyé kí wọ́n pè wọn ò ní dáhùn <laughs> kọlùkọlù kọlù ẹnu fìtínà lè yùn náà torí owó lòun wá tó fi kírun jẹ̀mọ́ níbi o ti bá tíráfù lọ eléyìí tọ̀hún tọ̀hún tọ̀hún tọ̀hún aago kan àbọ̀ lọ́wọ́ lóru wọ́n ń pàṣùbà òjì fìtínà ni níbi o ti wọ́n kí lè fi àṣùbà kí dédé mọ́ níbi o ti wọ́n kí lè oríjẹ̀mọ́ kí mọ́ níbi o ti wọ́n kí lè gbogbo sẹ́ẹ̀rì ọ̀ọ́ nẹ́bílà gan ṣe yẹn mọ́ yóò ní àwọn business máa dúró de mí nìkan àwọn ṣe kọlù ṣe gbọ́dọ̀ ọ̀nà tó ń wá owó fìtínà ni àmọ́ ò ní wá lọ́nà àràmù mẹ́jì ọ̀nà tó gbà wá aláàlí náà mẹ́jì ó di fìtínà sí ọ ní ọrùn ẹlẹ́ẹ̀kejì ànábì ní inna li kulli ummatin fìtínatan ìjọ kọ̀ọ̀kan ní ní fìtínà wà fitnatu ummati almal fìtínà ìjọ tèmi owó ni ànábì sàlàyé bí ó ti jẹ́ fìtínà fún mùsùlùmí o ànábì ní wallahi mal faqru akhsha alaykum ẹ̀yin mùsùlùmí ìbẹ̀rù kẹ́ jólósì olùsí kẹ́ jólósì ọ̀bà mi lẹ́rù fún yín rárá walakin aksha an tubsata alaykum ad-dunya njẹ́ ń bà mí lẹ́rù ni pé kọ́lọ́n wá tẹ ayé fún yín báyìí kama busitati ala man kana qablakum gẹ́gẹ́ bí wọ́n ti tẹ ayé fáwọn tó ṣáájú yín fatanafasu fatanafasuha kama tanafasu fatunafisuha kama tanafasuha kẹ́yìn náà máa lé ayé lé ayé báwọn tó ṣáájú ti lé ayé wà tó hùn ní kakún ká máa àlàkà tí òun káyé wá bá ti jẹ́ bó ti bá tàwọn tòun jẹ́ kó jólósì ọmọ dá ọ fún ọ ju kó jólówó kọ ọwọ́ náà lọ ẹ má jẹ́bi tínú owó kó bá yín o béèyàn bá ti lówó yìí máa yẹ hànà púpọ̀ ni àfi kọ́ ṣàdúrà kọ́lọ́hún fún ọ lówó kójú o lè sí lọ́hùn. ìgbọ́n ni béèyàn bá ti lówó tán innal insana la yatagha an raha mustagina ṣé fìdínà kí tọ́gì ṣé fìdínà kọ́ ọba ti lówó tán nísìnyí àti iná ó nira lọ́lọ́run fi ní fa amma man aatọ́ wattaqa wa saddaqa bil husna fasanu yasiruhu wa amma man bakhila fìdínà dé tọ́ba ti bẹ̀rẹ̀ sí sáwọn pẹ̀lú owó wastagina owó sì ń bẹ wa kadaba bẹ̀rẹ̀ ó sinà yóò ní àá ah, ní nǹkan kan lọ́wọ́ kọ́dá àpò mi ní kò sówó bẹ́ẹ̀ sówó máa sọ̀rọ̀ lápò ni ń hmm. sì ń kàdábà ń pọ́lọ́ nírọ̀ pẹ̀lú orí tó ṣe fún ọlọ́ni fásánù yẹ sí rohó ìlẹ̀ wọn sọ̀rọ̀ á ṣètò nira fún gbé fìtínà dé torí àwọn anábì lẹ́rù ń bà mí fún yín kẹ́ ẹ má lówó tako yìí kówó lẹ́ máa dú ẹ gbàgbé ọlọ́run ẹ wà á parun ìtumọ̀ ní pé wọná báwọn tó ṣáájú yín ti wọná tówó bá dé tẹ́ máa dọ ẹyẹ yín náà gbogbo àwọn ẹlẹ́dàá tó lówó nísìnyí bọ́ọ̀lù wọn náwó sí i síbẹ̀ kọ́ ni àwọn ìlérúbá tó ní owó owó tè bọ́ ọ̀nà sí bọ́ọ̀lù wọn níná báyìí àwọn náà wà ń dọ́gba fàtànáfàṣù ó ń ṣe mùnáfàṣà pẹ̀lú àwọn gálíbù níbi owó bí wọ́n ti lówó tóun àfa mi ṣe tí wọ́n bá ń nani sádùúgbò kan bẹ tí mùsùlùmí ò ní ní mọ́sálásí ni ẹ mọ̀ kí wọ́n fi ń ṣe wọ́n fowó ṣe mùnáfàṣà pẹ̀lú kòkòrò ní tànàbí wí lọ́sẹ̀lẹ̀ yìí ànábì ní ìbẹ̀rù kẹ wá fèsì mọ̀náfàsó owó kan báyìí lámọ̀ sówó gangan kò ní jẹ́ ráyè sí lọ́mọ ẹwà parun ẹ̀yin ló wà nílẹ̀ yìí náà ẹ̀ mọ ẹ̀ mọ mọ̀náfàsó lẹ́yìn náà sí ẹnìkan ti ra kan one billion ni à lágbájá one billion kò lówó tó ní í zero three billion tẹ́yìn náà èdè táwọn ará áfíríkà ti wà yìí nánu àwọn ìgbèríko àwọn òní mọ́sálásí èlò lẹ́fi kọ́ mọ́sálásí fún wọn yóò náà láfi ń sàdọ́ àfáwọn àti náwó síbi èlì hmm. hmm. táwọn náà bá wo ayé ni wọn ní náwó síbi èlì torí ẹ̀ ń sọ fún mi ń jẹ́ takọ́ àbáná tí ń bọ̀ láti nàìjíríà ń sọ fún mi pé wọn ò fẹ́ gba ìpolówó tí ọ̀jọ̀ súnà hmm. wọn làwọn ò fẹ́ kí a máa sọ̀sọ́kùsọ lórí tẹlifíṣàn yìí àwọn ò fẹ́ gba owó tẹnìkan wà ní mo ti san owó tí ọmọ asọ tí òye kọ sọ nípa kọ́là lọ́wọ́ kọ́là rọ̀ṣù ẹ̀mọ̀ pé wàá mọ́mọ́ náà tọ́ wàtàkọ́ làwọn lè yùn wàṣọ dákọ̀ lè wò sí náà fásánù yẹ sírù hù yóò sì àwọn bọ́ọ̀lù fìtínà lè rí ẹnu káwọn náà ó sì máa gbọ́ mi fìtínà táwọn náà bá há sí gan lọ yọrùn bẹ́ẹ̀ o ẹ̀yin gan máa gbọ́ mi fìtínà tẹ́ ẹ bá há sí ẹ mọ̀ láàrin ara yín mi ọmọ o wọ́n mọ́ o wọ́n mọ́ o ẹ lọ tíra ìkẹyọ ọ̀rọ̀ ń bẹ̀ owó fìtínà ni wíwá rẹ̀ fìtínà tẹ́ ẹ bá rí táàtì náà fìtínà lànà fi sọ pé yẹn ìbẹ̀rù sí owó ni ń bẹ̀rù kó wọ́n má di kẹ́ má di dàkúdà kẹ́ má bàa parun wọ́n dá yóò náà dúró bẹ́ẹ̀ nínú fìtínà hmm? nínú fìtínà fìtínà tó lọ́wọ́lẹ́ẹ̀tì hmm. ọmọ gan jẹ́ fìtínà gbà mí ọ̀nà wo gbà jẹ́ fìtínà àsìkò ti lọ ọ̀nà wo ló máa ń gbà jẹ́ fìtínà ṣé rí ìfẹ́ ọmọ bí máa kó fìtínà bá bàbá tó bímọ tí bàbá bá nífẹ̀ẹ́ ọmọ tán àti bá wí fún tí ọ̀dà àníla lẹ́nìkan bá a bá wí aróńṣe kí ni àrónì kọ́dẹ̀ lómi ibi tó nífẹ̀ẹ́ ọmọdé tó bá jí pé wá kásán jọba kásán yóò ní ah, tó bá tilẹ̀ bá mọ yóò kì í ẹni tá nàbí níwájú ìbò òhun náà wàhún àbùnà ó sàbọ̀yìn tó bá kọ́mọ ọdún méje tí ọba fi kírun jàmọ́ ẹ máa ṣe kíni ẹ máa nà kò ní ilé nà torí ìfẹ́ tó ní sí fìtínà dí àbí òde hmm. tọmọ yẹn bá wá dàgbà ń bi kò kírun jàmọ́ ta ló fà á bàbá tí fìtínà báyìí ni ló fi jásí pọ́mọ ńgbà míì náà fìtínà lọ́mọ fìtínà lọ́mọ ọ̀dẹ̀ jẹ́ sọ̀kan fún yín ànábì gan fìtínà bá lérí ọmọ ànábì wà lérí mímbàrí ń ṣe kútùbà lọ́wọ́ hasan àtọ̀sẹ́ni rí bàbá àwọn àgbà grandfather wọn bí wọn ti wọn ń bọ̀ wọn wọṣọ pupa ńjọ yẹn bí wọn ti ń bọ̀ ni wọn ń ṣubú wọn ń ṣubú ara ànábì ò gbé mọ́ ànábì sọ ẹni nígbà rẹ lọ gbẹ́sẹ̀ ní àtọ̀sẹ́ni bí wọn bí wọn dirí nígbà rí padà ànábì wa fèsì pé ha ha tọ́lọ̀ ń sọ lọ́sẹ̀lẹ̀ yìí o tọ́lọ̀ ń sọ lọ́sẹ̀lẹ̀ yìí o tọ́lọ̀ ní nà máàmù wá lùkún wá ò ládùkún fìtínà àwọn ọmọ tèmi ló kó fìtínà bá mi bọ́ọ̀lù ìfẹ́ tàbí níbi ní sí wọn ìwọ náà má wàá nífẹ̀ẹ́ ọmọ rẹ débi tí ó di fìtínà sí ọlọ́run ọmọ rẹ tí bá ń sèṣì náà ọba wí ọmọ rẹ tí ń bá wọn kóòtù rìn ọba wí ọmọ rẹ tí ò kírun jàmá ọba wí ọmọ rẹ tí ń bẹ mọ́kùnrin ọba wí ọmọ rẹ tí ò lo jàlibáàbù ọba wí ọmọ rẹ tí ò lọlé kéwú ọba wí ò ní jẹ́fẹ̀ẹ́ ọ́ di fìtínà tó ọba fọmọ yẹn tó bá dìdàkudà yóò padà di wàhálà sí ọlọ́run yóò di fìtínà sí ọlọ́run àfi kéèyàn ọrọ́jú gbé mára kọmọ yẹn má di fìtínà sí èèyàn lọ́rùn jí ó di zina sí ọlọ́run zina ọ̀sọ́ tọ́ ọ bá sì tọ́ yóò di fìtínà tọ́ ọ bá rí tọ́ yóò di zina bọ́dá yóò náà dúró bẹ́ẹ̀ nínú fìtínà nínú fìtínà tó ń lágbára fìtínà tó ní sáà àwọn òbí fìtínà ńlá làwọn lọ́tọ̀ wọn ò bá lo òfin ọlọ́run ẹni tí ó bọ́nu fìtínà wọn ò fúyẹ́ tí wọn ò bá lo òfin ọlọ́run ẹni tí ó bọ́nu fìtínà wọn yóò fúyẹ́ ànábì Yusuf ọ̀bọ bẹ́ẹ̀ hmm. àwọn míì náà bọ àwọn míì náà bọ fìtínà ńlá làwọn níbo ọlọ́run fẹ́ sọ tá a fi gbádùn ayé ọlọ́run ní zuyina lè nà á sí kí ló fi ṣáájú ó bó ṣàwá tèmi nà nìṣá àfọkùnrin tí ọba pé àfọkùnrin tí ọba pé ànábì Yusuf wọ́n wọ́n ń tú wọ́lá kọ́dé hamatibihi wàhámàbíhà khilafa àwọn àfa wa sẹ́lẹ̀ fi tafsiri àyà wọn wàlà kọ́dé hamati bihi Sùlẹ́kà dàníyàn sí Yusufu kẹ́límà hamma ìtumọ̀ ẹ̀ pọ̀lọ́dọ̀ lárúbáwá wa ṣe mọ̀ pé hamati bihi ni wọ́n lò fún Sùlẹ́kà kó kó ẹ̀mí ẹ̀ wà lára Yusufu nígbà wọn wá fẹ́ tú wàhámà bíà fún Yusufu wá ní wàhámà bíà Yusufu yẹra fáwọn ní àwọn afáàní rárá àbòsí lẹ́sìn ah, nítòsí eléyìí náà ló ṣe eléyìí tó wọn dúró tira wọn jọ bẹ́ẹ̀ náà ni wàhámàbí àánà ni yusuf náà dà níyàn sí i ṣé ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní yusuf ọ̀dà níyàn sí i nùkùsọ́nù fi ìdòbò wọ́tì yìí ìjà níbi rẹ̀ gò pé ẹjẹ́ sí pé òkó bó tí òpé ọlọ́run lọ́la níbi nu kò sí ẹni tó pé yọ̀wà níbi ọlọ́run kẹ wọ́n ní obìnrin yọra mọ́ yusuf yusuf wọn wọ́n sùn kọ̀ ha burhana rabbi àánú ọlọ́run tó lépa bá ní òjò ṣe bí sùlíà ti dàníyàn lòun náà sí kíni àmọ́ àánú ọlọ́run lépa bá ní òjẹ́ kí kò sí inú fitinà làwọn náà wà o ẹ̀yin obìnrin gbọ́ mi dáadáa ẹ̀yin dá fitinà lẹ̀ mọ́ ẹ gbọ́ àdìsí wa Muhammad tí mo fi ní tómi ọba ṣe bó ti yẹ kó ṣe wọ́n dá fitinà lẹ̀ àdìsí ànábì wa Muhammad ń sọ̀rọ̀ obìnrin ó ní alimari atu awra gbogbo obìnrin pátá òhò ni fayida kharajat istashrafaha ṣètọ́ tó bá jáde báyìí ṣètánì yọmọ sí lọ́sọ̀ yọmọ tẹ̀lé káàkiri ṣètánì ó sí lọ́sọ̀ yọmọ tẹ̀lé káàkiri sígbà táwọn náà bí ní gbogbo ara obìnrin òhò ní títí táwọn obìnrin dálẹ̀ ní obìnrin mi ò wọ̀sọ̀ báyìí ẹ̀ sì máa rí hálámà rẹ̀ ẹ̀ máa rí bí ọyàn ẹ̀ méjèèjì báyìí wájú tó bá wọ̀sọ̀ kí sì ń lọ pàtí bẹ́ẹ̀ kí káàkiri tábẹ́ obìnrin mi tó bá wọ̀sọ̀ báyìí gbogbo tí ń jọyàn rẹ̀ báyìí ẹ̀ máa ṣe kí ni máa wo tí ó pé pé ó ṣubú ni àbọ̀nà ẹrù ojú tu ẹ omi ọwọ́ sọ báyìí gbogbo bàdí ẹ báyìí omi ọwọ́ sọ gẹ́fẹ́ máa wo gbogbo kun rẹ̀ ẹ dákun sí fitinà kí lè jẹ máa ẹrí ńgbà tí jẹ kí tí gbọ́ kí ní yíyá àfa mi àdúgbò mi bá jáde ní wọ́n pè kan ní káńsù mo jáde ní ọ̀kan bí aago méje àbò ọ̀rọ̀ lẹ́nu lọ mo sáré pé ariwo sá ṣẹlẹ̀ ariwo sá ṣẹlẹ̀ àwọn ọmọ ọ̀tá tí wọ́n máa dúró láwọn gáràjì kí wọn Hmm. obìnrin kan dúró owó wọ̀kuwọ̀ ara àwọn ọmọ tó gbé mọ́ bí wọ́n ti gbé mu wọ́n bá gbé lọ́dọ̀ wọn pàràpàrà kan kọ́nà bẹ́ẹ̀ wọ́n lọ sí ìbàjẹ́ pẹ̀lú ẹ̀ ǹjẹ́ kí ló dé wọ́n ní à ẹ̀rí tọ́wọ̀ ni sí ẹ̀ lè wọ́n lórí káwọn ògègì ni òun lọ́jẹ̀bi làwọn náà tún ń jàkọ́ jẹ̀bi. ẹ̀yin obìnrin fìtínà ni yín o anabi sọ̀rọ̀ sálàmù ti sọ fún wa ó ní tí ọkùnrin ká tóbi nǹkan bá wà níbì kan ṣètàjọ́ kẹta wọn o hmm gbogbo àwọn òfin tọ́lọ́run fún wa yìí àfi ká ló tàbí àfi ká ló ẹ wo ẹ̀yin ọkùnrin tẹ̀ bá fẹ́ rí ibi tí inú obìn ẹ fi wọ́n síbi tí sẹ́rí àti kíní anabi ni iyyakum wad-dukhula ala nisa ẹ má wọlé síbi táwọn bíbá wà mọ́ arákùnrin kan béèrè pé afara ayé ta alhamu wa ya rasulallah ìwọ anabi àwọn ẹ̀gbọ́n ọkọ àbúrò ọkọ ọkọ àwọn mọ̀lẹ́bí ọkọ anabi ni alhamu wu àwọn gan ni kú fìtínà lóbìnrin hmm. ọ̀rọ̀ pé bọ̀dá mi ni yóò bá yàwó rẹ̀ sun ọmọdé ń tọ́ hmm. ọ̀rọ̀ pé àbúrò mi ni kí náà fi yàwó mi ṣe yóò fi ṣe ọgbọ́n ọ̀run yóò fi ṣe ọgbọ́n ọ̀rọ̀ pé ọmọ mi ní yọ báyàwó ẹ̀ sùn bàbá ń báyàwó ọmọ sùn ọmọ ń báyàwó bàbá sùn ẹ̀gbọ́n ń báyàwó àbúrò sùn àbúrò ń báyàwó ẹ̀gbọ́n sùn òfin tọ́lọ̀ ń fún yín ni ẹ lò tí òfin ní segin ní tí òfin ní ṣẹlẹ̀ ẹ má wọlé tọ̀ wọ́n ẹ jí wọ́n wà nù jalbab kí wọ́n sì wà kọ́rìnà fi buyutikuna wala tabarrajina lójàjáde àwọn obìnrin yagududina min absarihinna wa tá a bá ṣe àwọn nǹkan yìí jẹ́ máa fi tí ní ó ṣe kí ni ó ṣẹlẹ̀ mọ́ dààmú ara yín sí náà máa lọ níran òun fìtí náà ńlá fìtí náà obìnrin tọ̀ ni wọ́n odi mẹ́jọ tí mo kẹjẹ sáré fi yòókù sí ẹlẹ́kẹsàn fitnatul kufar wọn kẹfì yóò mọ fìtí náà wà mùsùlùmí Allah ni wajalna ba'dakum li ba'din fitnatan atasbirun wa kana rabbuka basira o lè jẹ́ mùsùlùmí kó dúró déédéé kó bọ́ lọ́wọ́ kẹfì ní kankan o òdodo mo sọ fún ọ tó o bá jẹ́ mùsùlùmí tó dúró dédé o tó èso lọ́bẹ̀ yọ o tó dúró dédé o ah kọ́dà kẹ̀mírí inú ẹbí yìí ò ní bọ́m̀bẹ̀ àfilẹ̀ yorùbá yìí kọ́ kọ́dà òbí díà inú ẹbí yìí ò ní bọ́m̀bẹ̀ níjọ́ tó bá dúró pọ̀ bẹ́ẹ̀ sẹ̀sì bẹ́ẹ̀ sì ti rí o fìtínà tó rí lọ́dọ̀ àwọn tí ọ̀sẹ̀ síbi tiẹ̀ ni ìwọ tó bá dúró dédé orí fìtínà sínú ẹbí yín tí wọ́n á pè ọ́ pẹ̀tọ̀ láti máa kó tí ń kírun àmàbẹ́ ṣùgbọ́n bàbá rẹ̀ ò fowó eégún lé sí rírí a ní o ṣe égún sàmúwò wa sàdáwó fìtínà ṣẹlẹ̀ àbí ọ̀ṣẹlẹ̀ láàrin ìjà tẹ́ ti ń tajà wọn ni àwọn fẹ́ bọ ògùn ọjà hmm. gbogbo olùbójú wa lẹ́yìn ìbánu hmm. tẹ́bá láàfáàní wọn ni sọ́ọ̀ tajà ń bí ni àwọn òní ọmọ kírun àbí stop ẹ máa lọ mọ́sáàsì mọ́sáàsì ní àwọn mọ́sáàsì yẹn jẹ́ tó ti ń lọ lórí ni a ní owó dáàbò gbogbo ọjà wa tọ́ mẹ́ lọ́jà yìí tọ́ bá sanwó yìí wàhálà ni o tọ́ bá sanwó yìí wàhálà ni o. ìbéèrè ó kù díẹ̀ ó kù díẹ̀ ẹ dákun sí ẹ mọ̀ pé àwọn tí wọ́n ń béèrè owó egun àwọn tí wọ́n ń owó egun ọjà yìí kí ni wọ́n fìtínà la fìtínà fìtínà kìfìrí náà wà ń the same thing fìtínà ń bí díà wà ń bẹ ó lóun ṣe súnà bàbá ìyá rẹ kú ìyá rẹ náà sọ pé wòó sì ọmọ mi lọ jẹ́ o bọ́ wa bá mi ṣe nǹkan kan mọ́ òkú wa bá mi ọgbọ́dọ̀ sí o ọ̀rọ̀ pé kí ni súnà rẹ tó ń ṣe ìwọ lọmọ o ìwọ lọmọ rẹ tó ń ṣe ọ̀rọ̀ àmàlù bàbá mi ló kú ó sì ra màálù ó sì ra sọ ọba ń wọlọ́nà gbowó ẹgbẹ́ mi àwọn ẹgbẹ́ mi ọ̀wá bí òkú fìtínà dé o lọ́dọ̀ bídí náà fìtínà dé o ti máa gbógun ló ń ọmọ sí kínní ọmọ fi ní wọ́jà alná bá dọ̀kun lébà fìtínà àtẹ́síbìrú sùúrù pẹ̀lú ẹ̀ o ọlọ́ọ̀bá rí gbogbo ibi tí wàá parí ẹ̀ èyí tí wàá fi ṣe kẹwàá fitinatu íńtánẹ́ẹ̀tì wọ̀ṣàbàkàtì tàwásúlì àlìtìmáyì fìtínà nínú fìtínà tó náà ní mú íńtánẹ́ẹ̀tì náà jẹ́ kan èyí tẹ́lẹ̀ yóò dálẹ̀ lónìí àkọ́kọ́ fìtínà íńtánẹ́ẹ̀tì ni ṣayat ìtí hmm. ò rí bẹ́ẹ̀ kó sì kálu lẹ́ẹ̀kan náà hmm. tí wọ́n bá parọ́ mọ́ lórí íńtánẹ́ẹ̀tì àti bọ́ńbẹ́ẹ̀. Hmm. <laughs> tó fi jásí pé àwọn òsìkà ibẹ̀ wọn ti máa lọ rojọ́ láti fi bàyẹn ní okọ̀jẹ́ títí náà ní íńtánẹ́ẹ̀tì o gbogbo àwọn ọkọ láyà ti yà báyìí ní ìsìn íńtánẹ́ẹ̀tì ti kì í wọ́n ti ra wa ọkọ wà lálẹ́ ló sùn ìyàwó ló sùn ọkọ máa ṣáàtì àlè ìyàwó náà máa ṣáàtì àlè íńtánẹ́ẹ̀tì ẹ bá sì ní kíní kékeré nìyẹn ní ṣe fófóònù náà ní wọ́n ti pásíwọ̀dù ẹ̀ gbogbo ètò ni wọ́n ṣe síbẹ̀ tó lè ka àfi kó láyà balẹ̀ kọ́ máa bẹ̀rù <laughs> fìdílẹ̀ títàlẹ̀ títàlẹ̀ díẹ̀ kọ́ àti bàyàn ló kọjá òun ni wọ́n ń lò àti fọ́bàjẹ́ká táwọn ní fíìmù jágbọ́n ṣàkóso sí fíìmù tẹ́nìsì tí wọ́n bá sẹ́ǹdì ẹ̀ tí wọ́n búùsì ẹ̀ yóò kàn wo eré fóònù rẹ ni òun sì bẹ́ẹ̀ yóò mọ̀ sí subhana allah subhana o ti kọ́kọ́ wẹ̀ kánná kó ló ṣe subhana allah ìdí náà tálẹ̀tì nu ìbanilókọjẹ́ wà ń bẹ̀ ìwòwòkúwò ọ wà ń bẹ̀ ìtú ọkọ àtìyàwó ká ọ wà ń bẹ̀ èyí tó burú jù yìí lọ èyí jòkó nulé yóò sì lọ wọ gángì lamẹ́ríkà hmm. ọmọ rẹ ti ní ẹgbẹ́ lamẹ́ríkà ti ń bá ṣe hmm. kò sí kó nulé rẹ íńtánẹ́ẹ̀tì ni wọ́n hmm. dẹ̀ máa fún ní information jẹ́ máa ṣe nílẹ̀ ẹ̀fọ́ amẹ́ríkà yóò wọ ẹgbẹ́ àwọn nulé rẹ yóò wọ ẹgbẹ́ mùlẹ́ nulé rẹ gbogbo àwọn ọmọ burúkú ti hàn kóńjó ní jẹun sóògùn ǹjẹ́ bọ́lẹ̀ ti róògùn wọlé ní íńtánẹ́ẹ̀tì ìtinú ńlá lè da gbogbo ayé rúgbó ti mọ̀ yìí ó lè bá yé ọmọ rẹ jẹ́ lè bá tìyàwó rẹ jẹ́ fìtínà tó lè bá yé ọmọ rẹ jẹ́ fìtínà tó lè bá yé ìyàwó rẹ jẹ́ fìtínà tó lè destroy life wọ gangan fìtínà tó lè destroy ẹbí rẹ ní íńtánẹ́ẹ̀tì ló fi jásí pé á gáìdì ni o ló fi jásí pé ibi wàhálà tá a sì lérí ọmọ àtìyàwó lásìkò yìí kọjá tá n bá bọ̀ torí kò sí n tó lè control èèyàn lórí kinní yìí àfìbẹ̀rù ọlọ́run kò sí n tó lè control èèyàn lórí íńtánẹ́ẹ̀tì àti sábàkàtà ọ̀sán lè jìmá yìí tó ju bẹ̀rẹ̀ lọ́lọ́ ìbẹ̀rẹ̀ náà sọ pé ah n gbọ́dọ̀ wílì torí tí bá ń wò ta lọ́wọ́ à ń bẹ́ gbogbo yín lẹ́jọ́ kó mínísì àwọn ìyàwó yín wà ń bì kan gbogbo yín wà ń bì wà lọ́fíìsì ní àwọn ìyàwó yín wà nílé àwọn ìyàwó yín náà wà lọ́fíìsì ní gbogbo ní afẹ́ wòlíìsì wọn ó wò tó ọba sí ilé kò sí nítòsí àfi kó gbìbèrè ọlọ́run sí ìyàwó ẹlẹ́mìí kó gbìbèrè ọlọ́run sọmọ ẹlẹ́mìí kó gbìbèrè ọlọ́run sọkọ ẹlẹ́mìí ní ó gáìdì níbi fìtínà hmm. íńtánẹ́ẹ̀tì mo ti ka mẹ́wàá tí mo fẹ́ kà láti wá bọ́m̀bì fìtínà yìí jẹ́ mọ́ kálukọ́ lọ láàfà tí wọ́n máa gbọ́ wá sí lẹ́nu o gbogbo tó lè mú wa bọ́m̀bì fìtínà yìí ni ká máa gbọ́ lọ́n time to time wa sallallahu wa sallama muhammad wa ala wa sahbihi wa sallama taslima wa wa rahmatulahi ta'ala. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh. ẹni àkọ́kọ́ lórí ìpè ìbéèrè yìí bismillah orúkọ yẹn àti ibi tẹ́ ń pè wá. rahmatulah. wa ورحمة الله وبركاته. يا أقولكم barakatuh. إبراهيم ممكن mi ni uh, Ibrahim mo ń pè láti Abuja. Um, mo fẹ́ béèrè ní lọ́wọ́ àwọn ṣèkù ọlọ́run àjẹ́ àríwọ̀n pẹ́ èyí tí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn ni pé um, muslima um, sista kan wà tó jẹ́ pé ọlọ́run jẹ́ kí wọ́n jáde pẹ̀lú uh, first class wọ́n wá jẹ́ ìjọ méjì báwọn tó máa jókè nílẹ̀ so tí wọ́n bá jẹ́ ẹ̀fẹ́ ṣiṣẹ́ ìbọn ìfẹ́ gbà wọ́n wọ́n ní kàn modify bó ṣe ń wọṣọ hmm. pé bóyá kí wọ́n wọ gown kí wọ́n dẹ̀ lò small jibab small hijab hmm. tí mo kàn fẹ́ kí àwọn ṣe gba ìmọ̀lẹ̀ sí i torí bó ṣe ń wà yìí ipe ṣe o lè dín ìjábọ̀ ẹ̀ kù. Mm, alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah abadu inú mi dùn pé nàìjíríà lẹ ti ń pè mí nàìjíríà lèmi náà ti wá yóò jẹ́ kọ́rọ̀ òun yẹra wa torí sábà pé òfin jalbab ní kọ́ńtírì kọ̀ọ̀kan tí wọ́n yìí sì lu islam ó yàtọ̀ tó síra wọn tẹ bá wà ní faransa òfin jalbab ń bẹ ó yàtọ̀ sí kẹwàá ní uk ó yàtọ̀ sí kẹwàá lamẹ́ríkà àmọ́ wà alhamdulillah nínú àwọn tí ó ṣiṣẹ́ lórí ìjáàbò nàìjíríà lèmi náà wà hmm. kọ́dà nínú àwọn àfáà tí wọ́n ń gbé àwọn stéètì lọ kóòtù lèmi náà wà hmm. láti lè lọ́ọ́ jà nítorí hijab wọn wà nínú àwọn tó ṣiṣẹ́ ní stéètì kọ́lọ́wọ́bọ́ gba ní bàdà fún wa hmm. wọn wà nínú àwọn tó ṣiṣẹ́ tọ̀ ní federal náà kò sí òfin kankan ní federal tó ní kí obìnrin má dírẹ́sì bó ti yẹ kí o dírẹ́sì wọ́n ti páàsì ẹ̀ nínú òfin ó fi kan ọmọléèwé ó fi kan tíṣà ó fi kan medical doctor ó fi kan gbogbo ibi tí ń bá ń jẹ́sẹ̀ ìjọba wọ́n ti pàmìtì kóbi olùjàlbáàbò kó lo nìkọ́ọ̀bù o hmm. wọ́n ti ìjọba nàìjíríà ti fara mọ́ tọ́ba wa jẹ́ kí wọ́n bá wà lọ ibìkan tí wọ́n bá fara mọ́ ẹ wá àwọn lọ́yẹ̀ ẹ̀sìn tẹ́ lọ́sẹ̀ mọ́ hmm. ní tí ò yé wọn lẹ́nu iṣẹ́ yẹn wọ́n farabalẹ̀ fòfin sí hmm. àlàyé fún wọn bí yẹn ti jẹ́ nìyẹn. jazakumullahu khair ẹ àwọn tí ẹ bá tún fẹ́ pè wá lórí nọ́mbà tí a fi ránṣẹ́ yẹn plus two two nine fifty six forty four thirty nine seventy one plus deux cent vingt neuf cinquante six quarante quatre trente neuf soixante onze ẹ lè bá sheikh sọ̀rọ̀ lórí mọ̀ọ́dù yìí tí wọ́n bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ta mọ̀ sí alfitna àbí gbogbo ohun tí ó bá rú wa lójú níbi níbi ẹ̀sìn kọ́lọ́mọba allah san sheikh lẹ́sàn-án gẹ́gẹ́ bí tí ọ̀nà àbáyọ tí sheikh ń tẹ̀síwájú bóyá kí wọ́n tún mẹ́nu ba ọ̀nà àbáyọ díẹ̀ kan fún wa kí kọ́ọ̀lù tó wọlé. mo ti ka fítànù lẹ́ẹ̀kan mo ka bí fítànà mẹ́wàá pẹ̀lú àwọn àlàyé lórí ẹ̀. tó bá jẹ́ mùsùlùmí mo sọ lẹ́ẹ̀kan pé ọ̀nà wo làbáyọ bí àwọn fítànà yìí ọ̀nà tí mo kọ́ lẹ̀ ń bí tó lè jẹ́ àbáyọ ọ̀nà bíi mẹ́sàn-án ni hmm. àkọ́kọ́ ọ̀nà ni pé ẹ wò ó gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá síbi ẹ̀kọ́ ẹ̀sìn ẹ lọ wọlé ẹ̀kọ́ ẹ̀sìn hmm. tẹ́ ẹ bá wá wọlé ẹ̀kọ́ ẹ̀sìn ẹ má kàn sọ pé mùsùlùmí ni mo fẹ́ ilé ẹ̀kọ́ ẹ̀sìn tí a bá ti ń kọ́ alikitaabu sunna o ò lè fìtínà tá a lálẹ́ yìí o àfi kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn nígbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ ọlọ́ni wọ àtẹ́sìmú bihabulillahi jami'a gbogbo yẹn lọ di okun ọlọ́run okùn ọlọ́run tó dì mú níbẹ̀ yẹn ni kìtáàbù ọ̀sùnà tó bá fẹ́ bọ́ mi àwọn fìtínà yìí lọlẹ̀ yìí wọlé kíwú kìí ṣe bí kò wọlé kíwú monday to thursday àbí fún un mhm, alcohol ní ìyàmbẹ táwọn afáàn ṣe tó o bá ní alcohol tó ń lọ lọ ọjọ́ yẹn alcohol àwọn afáàn sùn náà ibẹ̀ ló ti máa gbọ́ tí ó máa fìtínà àti ṣubú àtọwà tí ó máa dànù àmọ́ máa la sàlátù àlà ń máa ṣẹ́lẹ̀ àlà muhammadu. wàhálà ogójọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ lẹ́ lọ sẹ́lí sẹ́lí àwọn ọba fìtínà lọ o hmm. torí pé ọ̀rọ̀ ọlọ́run ní máa fọ ìdọ̀tí inú ẹ̀mí ọ̀rọ̀ ọlọ́run lèèyàn fi lè di kìtáàbù wọ̀súnà mú lọ ní ìkéwú mi ò ní wàhálùkọ àwọn ara làwọn wà sí yìí náà o. Hmm. ọ̀ wá kíláàsì o àmọ́ tá a sọ lálùkọ́ náà là ń sọ yìí kó o jòkó tí irú náà ti súnà báyìí tí wọ́n máa gbówà tí wọ́n máa ti time to time táwọn afáàsúná máa yanjú gbogbo ń tọ́ dàrú lírísìírísìírísìírísìí ìwọ náà wà lè kéwu kọ̀ náà tó súnà nù àwọn pọ̀ gba fọ́ọ̀mù wọn ò sì ná yúnífọ́ọ̀mù fún ọ kọ́dà gan bọ́n ti ṣe gan lè lẹ́yìn tó bá ń gbọ́ wáàsí tán wá ní àáfàá súnà tó fi sàṣíwájú hmm. sọ nǹkan anábì ń sọ lẹ́ẹ̀kan pé tẹ́lísàmù jama'atal muslimina wá imamahum ó ní ìmáàmù o ó la àáfàá súnà tí ó jò nímọ̀ràn rẹ pé akramakumullahu sheikh bí nǹkan bá rí báyìí kí n ṣẹ̀rí àní àṣì hmm. tí nǹkan bá rí báyìí kì í ṣẹlẹ̀ àní àṣì fìtínà yìí débò láṣì fìtínà yìí débò láṣì tọ́ba wa yín àfàsúnà àfàsúnà tó balance hmm tí ò tún ní dá fìtínà tuntun mi bọ̀ ọ́ ní ọ̀run aláṣejù súnà ó dá fìtínà bọ̀ ọ́ lọ́rùn àwọn kan bí àṣẹ àbúlòkò lówó ìwà tàtọ́rù fì ni wọ́n tó ọba fọ̀rọ̀ lọ yóò tó kàn fìtínà lòun náà fún fìtínà tó ń bá bọ̀ yóò ṣe kí ni yóò kàn kan ni ó di méjì ẹlẹ́kẹta ta gbogbo tá lélẹ̀ yìí ẹni tí ọ̀fẹ́ kó sí kan bẹ̀ kiri sọ́dọ̀ àwọn yìí tó ti kó sí wọn nínú solúsàn ni kò sí sèlfà ọlọ́ni stẹ́fì rọ́bàkùn innahu kana ghaffara yursilu samaa alaykum wa yumdidukum bi amwalin wa banin wa yaj'alakum anhara istighfar bi wa elekerin sórí ibi tọ́rọ̀ dédú yìí ọmọ bẹlọ ni Ọlọ́run méjì bá fi sínú àsìkò tán yìí lọ àlùjọ ila Allah bi du'a mọ sàdúà ni ọmọ sàdúà ni ọmọ sàdúà ni kọlọ ńlá mi fi fìtínà yìí ìbéèrè kọlọ ńlá mi fi fìtínà yìí kọlọ ńlá mi fi fìtínà yìí àdúà. ta ló ń pè wá. hello ta ló ń pè wá láti wo lẹ ti ń pè wá. àlùjù ila Allah bid-du'a tíbi tí nàbà dé báyìí yóò máa ṣàdúrà kọ́lọ́wọ́n ó tẹ̀sẹ̀ òun lé náà ní o ọlọ́run fi ń sọ pé ní wà ìdásá alákàlẹ̀ báyìí. náà bismillah ibo lẹ ti ń pè wá ta ló ń pè wá. orúkọ yín ibo lẹ ti ń pè wá jẹ́ kí chẹ́kì. Musa Osman, láti bo Sàkété lọ́dọ̀ wa ń bẹ náà ń bí. Ẹ káàbọ̀, ìbéèrè olè fẹ́ béèrè lọ́wọ́ Sheikh. Àǹdé mo fẹ́ béèrè ní pé àwọn apá kan ọlá náà sọ̀rọ̀ àwọn ìta ní tó mo fẹ́ èwo ni ká tẹ̀lé ní ilé yìí ṣé ká sọ láàánú ti sọ̀rọ̀ ni àbí ká má sọ láàánú ti sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ni òbí bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun ẹ máa gbọ́ èsì lẹ́nu sheikh. ọ̀là ní mi sùn gan ìkúrò gan ẹ ṣeun ẹ gbọ́ èsì yín lọ́dọ̀ sheikh inshallah ìbéèrè náà. èyí tó jẹ́ èyí tó jẹ́ èyí tó ráìtì tó tọ̀nà jù ni pé mo yìí sí sìgá pẹ̀lú ànábì anabi náà ní fa innahu la yustagafu bíi àyè fọlá anabi ibẹ lọhùn ọlọ́ọ̀lọ́hùn lára anabi lẹ́ẹ̀ fi bẹ lọhùn ọlọ́hùn wọ láàrẹ lára anabi ọlọ́ọ̀lọ́hùn lẹ́ẹ̀ tọrọ ọlọ́hùn wọ láàrẹ tó lára kábà ọlọ́hùn wọ láàrẹ lára alukurani ọlọ́ọ̀lọ́hùn làá fi bẹ lọhùn iyì ọlọ́run là á fi bẹ lọ́hùn ọlọ́ ọlọ́run là á fi bẹ lọ́hùn àyè fi nǹkan kan bẹ lọ́hùn lẹ́yìn ọlọ́run ọlọ́run náà là á fi bẹ lọ́hùn sẹ́rẹ́ àwọn tó sọ fún yín pé mọ́ fọlá ànábì tọrọ àwọn lọ́ra ìtì o àwọn ni wọ́n sì wà lójú ọ̀nà ànábì náà nífa innahu la yustaghathu bi òye fi mí bẹ lọ́hùn o òye fi mí ṣe sìgáàsà ànábì náà sọ bẹ́ẹ̀ bó ti jẹ́ nu ni àwọn yẹn ti gbé kóńtà ànábì gan tó gbé sọ́dọ̀ àwọn bàbá bídíà tó wà nínú ẹ̀sìn ní kọ́lọ́mọ bọ́ sàlámà wa. Naam. Ta ló ń pè wá ibo lẹ ti ń pè wá bisimilà orúkọ yín àti wàhálẹ́kùsọ orúkọ yín àti ibi tẹ ti ń pè wá. Ẹni àtọ́gbà Abubakar ṣe dé kan. Láti. Láti Kútọ́nu. Kútọ́nu ẹ káàbọ̀ ẹ béèrè béèrè yìí. Naam, ah, inú wa dùn pípọ̀, àkànfẹ́ sálámà sí òtún àgbàtẹ̀yìn náà ni. Ọlọ́run bá san ilé san orí o. Ẹgbẹ́ ṣeun gan-an ọlọ́run bá wa kún yín ẹ ní ìbéèrè kankan. ẹ ṣeun ẹ ṣeun ọlọ́run bá wa kẹ́ yín náà. aleykum salaam wa rahmatulah. naam ẹ sọ nípa àwọn makarish wa hulul. nínú àwọn tá a pè ní solution tí fìtínà bá dé òun ni alujuhu ilallahi bi du'a hmm. kéèyàn wá darí sọ́dọ̀ ọlọ́run kó máa ṣàdúrà pé ọlọ́run bí fìtínà ti wà yìí mọ̀jẹ̀ ń bá fìtínà ilé ọjọ́ sọ mí lọ́mọ náà hmm. èyí ń ṣàdúrà ni o. ta ló ń pè wá orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá orúkọ yín. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Gbájú Fatai ló sọ̀rọ̀ láti Ontario, Canada. láti Canada ẹ káàbọ̀ láti Canada ìbéèrè yín. àníkà lórúkí kí ṣéèkì wà ní ọlọ́run bá a sọ yín lẹ́sàn-án. àmín wa jazakumullahu khair. ọ̀ ìbéèrè mi ni pé tí èèyàn bá tò ìfẹ́kẹ́mi júùsì mọ́ ní nàìjíríà ìfọ́sí tó wá bí ni pé tá a bá tò lórí ìrun tá a bá tó sọ fún a máa ń fi ẹsẹ̀ kan ara wọn ṣùgbọ́n gbàgbé mi débìí mo mo ti gbogbo àwọn mọ́sìkì tèmi ti máa ń kírun a kì í fẹ ẹsẹ̀ kan wa ara lè kan ara ṣùgbọ́n ẹsẹ̀ ò kí ń kan but tèmi bá pàdé láti mọ̀ pé ṣé ẹ̀ gbọ́dọ̀ kàn. à ń gbọ́ yín à ń gbọ́ yín. tèmi bá pàdé láti mọ̀ pé àtẹ̀lẹ̀ ni pé a máa ní káyé orúkọ ara wa kẹ́kẹ́ wa kan wa sódà ká dúró dáadáa torí àlàfo gbé kálàfo máa wà pa ṣùgbọ́n àlọ́dá tì nìkan tèmi bá pàdé ní ìbí. So, and second question ni wípé tí ẹ bá pọ̀ látòrí ìkú ṣé àwọn tó káwọ́ mọ́ra padà ní àbíyàn ní káwọ́ mọ́ra. Hmm. ìbéèrè méjèèjì yín náà nìyẹn ẹ máa gbé sí lórí ìbéèrè yín. inú rìwáyà lọ́wọ́ pé ìsìtẹ́wù wà àtẹ́dìlò wọ́tàrà ọ̀sùn wọ́sùdùl fúraj èèyàn dúró déédéé lérí raka ẹ fi ọmọ dín ẹsẹ̀ kanra wọn ẹ dẹfẹgbẹ kanra wọn ń bẹ nínú ẹ pé wàlà tẹtùrù kòlù fúrújátá lè ṣàìtàn ẹ má fi àyè lè fún ṣàìtàn sẹẹrí kẹ dúró báwọn kọmọdé ọkànra wọn kẹgbẹ ọkànra wọn òun ni súnà tó dúró déédéé òun ni súnà tó dúró déédéé pọtí amẹ́ríkà lè wà Canada Canada lè wà bí ìgbà tí yẹn bá wà láwọn ìlú yẹn káàkiri ọ̀pọ̀lọpọ̀ màdáhìbò ló kún bẹ̀ mọ́díàbí Abu Hanifa wọn masalasi mọ́sálásí ní Canada mọ́díàbí Imam Shafi wọn ní mọ́sálásí ní Canada ṣe rí Nàìjíríà tẹ́ ẹ ti lọ́hún mọ́díàbí tó pọ̀ Nàìjíríà ìkan lágbára ìkan fúyẹ́ mọ́díàbí tó lágbára jù Nàìjíríà mọ́díàbí Málìkì ni mọ́díàbí kejì tó fúyẹ́ tó ní ẹsẹ̀ ń gbé pa bá Málìkì mọ́díàbí mọ́ ṣe níbi ọ̀rọ̀ sáfù àwọn méjèèjì pàdé ẹnu wọn sì kò ń bẹ̀ ṣe ní mọ́dí àbí ṣáfìyí mọ́dí àbí hanafi ìyapẹnu wà bí ọ̀rọ̀ sáfù yẹn láàrin ara wọn o tí wọ́n dẹ̀ ń dìbẹ́tì ó lè jásí pé àwọn mọ́ṣáláṣí tẹ ti ń kírun ní Canada yẹn mọ́sí àbí tiwọn níbi sáfù yàtọ̀ sí ti Málíkì àti ṣáfìyí òun ló bí tí ẹ̀ ń bá pàdé yẹn ìyẹn jẹ́ ọ̀kan fọwọ́ lẹ̀ láàrin àwọn àáfàá Hanabila gangan kọ́dà káfẹ́ lomọ́sí àbí àǹbàlí náà láàrin àwọn àáfàá Hanabila ìyapẹ̀nu wà ní orí ẹ̀ sẹ́rí àáfàá wa àgbà Sheikh Islam Bombaz àtàáfàá wa àgbà Albani mọ́dí àbí àǹbàlí làwọn méjèèjì wà táǹpẹ́ ní mọ́dí àbá alẹ́ súnná wàlìjàmọ́ làwọn méjì wà síbẹ̀ bẹ́ẹ̀ náà ìyapẹ̀nu wà ní ìyapẹ̀nu náà ò sì bẹ̀rẹ̀ lérí tiwọn náà wọ́n ti ń sọ́bọ̀ ti pé àwọn náà tó tó gbé jáde ni níbo ni ọwọ́ wà lérí irun tó ń bí àdíìsì tí wọ́n gbà wá pé tá a bá dìde rúrùkú wọ́n ní ọwọ́ padà sí àyè rẹ̀ ṣé bó ń bá ti gbà pé àyè ọwọ́ lérí irun àyà ni ìtumọ̀ ẹni pé káwọn yẹn mọ́yà Albani gbà pé àyè ọwọ́ wọn dálẹ̀ ni torí wọ́n ní tá a bá dìde rúrùkú ọwọ́ padà sí àyè rẹ̀ bá ti wí bó ń bá ti wá gbọ́ yé pé àyè ọwọ́ tá à bá ń kírun àyà ni Albani gbọ́ igbíyé pé àyè ọwọ́ o àádáálẹ̀ ni wàbítálí ìgbìyànjú làwọn méjèèjì ṣe wàrọ́jì ìfìlkọ́lì wallahu a'lam ìtọ́lá làáfíà jù òun ni káka máyà tàbá dìde òkú wa ala dhalika nusalli báwa náà ti ń kí tiwa nù ni èyí tá a fọkàn balẹ̀ sí fi ń ṣe lóhùn náà ní fatiwa tá a fẹ̀yìn náà bẹ́ẹ̀ bá dìde rúkú ẹ̀ka ọmọ yà pátí wá bá fún yín. asan allah aleykum ọlọ́run bá san ilé san ọ̀rọ̀ jazakumullahu khair. à ń retí ìpè láti lé gbogbo àyín tí ẹ bá fẹ́ pè wá sheikh sí wa pẹ̀lú wa ẹ bá fẹ́ pè wá láti ilé ẹ lè pè wá lórí plus two two nine fifty six forty four thirty nine seventy one àbí please plus euh, 229 56 44 39 71. Naam hello, ta ló ń pè wá? Láti bo. Wa aleykum salaam wa rahmatulah. Orúkọ yín activité ibi tẹ́ ti ń activité wá. Orúkọ yín àti ibi ti ń pè wá. Bóyá ti jáde. Ah, ok. Orúkọ Oye bere bere yin. E bere bere yin an pe ora epo ti ja agbo agbo yin. E le pe lori WhatsApp gbogbo number number ta fun yin le pe lori WhatsApp gbogbo e na lo wole te ba pe agbo nbi bayi. So e le tun pe gbogbo en to ba fe pe wa plus two two nine fifty six forty four thirty nine seventy one plus deux cent vingt neuf cinquante six quarante quatre trente neuf soixante onze. sheikh ó máa tẹ̀síwájú níbi àlàyé ọ̀nà àbáyọ nínú àwọn fìtínà tí wọ́n kà fún wa kí a máa tẹ́tí gbọ́. bisimilahi rahman rahim níbi tí mo bá ọ̀rọ̀ dé mo ní ọ̀rọ̀ alluju ilallahi bid du'a wal kunut fi salawatil mafruḍah tí fìtínà bá pọ̀ báyìí téèyàn ọmọ bí ó ti ṣe èèyàn wà padà sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àdúrà pé ọlọ́run làmí minal fitan ma dohara minha wa ma batan fìtínà tó pamọ́ èyí tó hàn èèyàn máa ṣe ń bi kùnúùtù yóò sì máa ṣàdúrà lóru lọ́sàn-án pé ọlọ́run fìtínà yìí o ti ń ṣẹlẹ̀ yìí wọ́n jẹ́ sọ mí dọ́mọ ná fẹsẹ̀ mi múlẹ̀ kí n dọ́mọ àlìjánná nínú àwọn solution ọ̀kan nínú solution àtàlì bí sọ́bùrù. ta ló ń pè wá láti bolẹ̀ tí ń pè wá orúkọ yín. ó dà ó dà à ń gbọ́ béèrè yín ó yẹ béèrè béèrè. ok. Hmm. ó dà mo gbọ́ béèrè yín ọlọ́run bá mi sọ yín lẹ́sùn olóore ṣe rí ọṣẹ àwúrè àtọṣe ìtajà nínú àwọn ẹbọ ló wà nínú àwọn ẹbọ ló wà torí sábà pé bí ìgbà tí ọlọ́run ló yẹ ká bẹ̀ pé dákun o jẹ máa ta o dákun o ọlọ́run jọ̀rọ̀ mi ó máa já sí dáadáa o ọlọ́run lèèyàn bẹ̀ kó tó tajà ọlọ́run lẹ́bẹ̀ tọrọ yóò fi já sí rere tẹ́ ń pè láwùre tí ọmọ wúre wálẹ̀ ń bí ọlọ́run lẹ́ẹ̀ bẹ̀ tọrọ ó fi já sóore ọlọ́run ló sì máa bẹ̀ lẹ́ẹ̀ bẹ̀ tọrọ ó fi já sí tajà ìwà gbèsè kọ́rọ̀ yóò já sóore fálíjà ni wọ́n ń pè láwùre ìlọ fọ́ọ̀sì àwọn nǹkan wá tí wọ́n máa rajà ní tipátipá tájà náà máa lọ fọ́ọ̀sì wọn wá ni wọ́n ń pè láwọ́rò tí ẹ mọ̀ pé n tá gbé fọ́lọ́hún la gbé fún àlìjẹ̀nú yìí ẹ̀tọ́ tó yẹ ká fọ́lọ́hún la fàlìjẹ̀nú yìí tí ẹ mọ̀ pé n tá à ń pè lẹ́bọ òun ni gbogbo ẹ̀tọ́ tọ́lọ́hún ó gbà lọ́wọ́ wa ká gbé fún nǹkan míì lẹ́yìn ọlọ́hun ẹ̀bẹ̀ tẹ́ ẹ̀bẹ̀ lọ́hún lẹ gbé sọ́wọ́ àwúre àti ìtajà òun lọ́sọ̀dẹ̀bọ ẹ dákun nínú àwọn tí ó ò tí ì kílíà sáwọn èèyàn ilẹ̀ Yorùbá tó pamọ́ sí wọn òun ni gbogbo nǹkan yìí wà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣe ẹ lè má mọ̀ tẹ́ ẹ bá ti gbọ́ báyẹn lọ túbà o mùsùlùmí yìí e ṣàwúre mùsùlùmí yìí e ṣètajà hmm? mùsùlùmí yìí e ṣe mádàrí kàn mùsùlùmí yìí ṣe àwọn kí wọ́n tún ṣe gbẹ́kúdè mùsùlùmí yìí dóńdè kìí dìgbàdí ìyáàkà na'budu wa ìyáàkà nasta'in. ìwọ ọlọ́run nìkan la máa fún lẹ́sìn ìtumọ̀ ìyá kànú ni lómi ìmọ̀lẹ́yìn rẹ wá ìyá kà nasta'in gbogbo tá a bá sì wá ọ̀dọ̀ ẹ náà wà wá yìí náà ewu ẹni tẹ́ béèrè béèrè ẹ bá sàjí lárọ ẹ sá nǹkan ṣùgbọ́n ẹ kí ráka méjì ẹ kẹ nínú alákọ̀ọ́kọ́ ẹ jẹ́jẹ́ ń bẹ̀ fọlọ́run pé ìyá kà ìjẹ́lẹ̀ jẹ́ láàárọ̀ kùtùkùtù ẹ wá jẹjẹ nǹkan ẹ tún wá bọ́ sílé ìwẹ̀ ẹ sọ fọlọ́n pé wá ìyáàkà nẹ́sítà yìí nù ọ̀dọ̀ ẹni tí máa wá ìrànlọ́wọ́ ẹ wá wí tẹ́ jẹjẹ tẹ́ wá lọ wẹ̀ sí àwúre ẹ mọ̀ pé ẹ ti rú jẹ tẹ́ jẹ́ làrọ̀ ẹ tún lọ wẹsẹ̀ ìtajà ọ̀rọ̀ tẹ́ ẹ sọ òjíbẹ̀ mọ́ ẹ dákun ara ẹ bọ ni gbogbo ẹni tó bá lọ́wọ́ ń bẹ̀ tí ètí ìmọ̀ tó bá gbọ́ kó jáwọ́ iṣẹ́ ẹbọ làwúre iṣẹ́ ẹbọ nìtajà iṣẹ́ ẹbọ ni mọ́dárí kan iṣẹ́ ẹbọ lè yónú ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn oògùn tí ń tọ́jú bọ kádàrá iṣẹ́ ẹbọ ni gbogbo àwọn oògùn tá à ń bẹ àwọn àlìjẹ̀nú kan níṣẹ́ wọ́n lọ jíṣẹ́ fún wa àwọn ọ̀rọ̀ pọ̀ níbi tẹ́ wù yẹn àwọn jẹ́ ń ṣètajà wọn bá tàwọn èèyàn jẹ́ gbòòrò ni ṣé mọ̀ ni àwọn aláwùrè wọn bá tàwọn èèyàn jẹ́ wọn nítajà ah! lọ́nkọ́sànù wa wàláhì tábà lálàáfíà láfíríkà wọn gbọ́dọ̀ palẹ̀ mọ́ àwọn ológun èpè gbogbo tó yà sí òun ń dùn mí nífa nǹkan sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ń dùn mí o hmm. tí wọn bá palẹ̀ mọ́ àwọn ológun láfíríkà yìí kò sálàáfíà sẹ́yìn hmm. ọ̀la kíyèsí ni ẹlòmíì ọkàn máa ń lọ yọkàn yà bàràbàrà yọrajà ọjà tó ra ohun tó bá gbé délé ah bí mo ti ara bọ ní ìyàwó ní bá a ṣáà kiri lulẹ̀ rà yóò ní four thousand naira ìdí wọn ń tà ń bí ní one two lè wá lọ ní four thousand kọ́dà ní méjì rẹ̀ mẹ́ta rẹ̀ lé àìrí níta fi yóò ní mo kàn rà náà ni ní tiẹ̀ mo gbá mo wọlé tí mo rà hmm. òun náà kọ oògùn ló ṣe kí ni oògùn ló mú owó tí ìsànfàní mi gbà tálíjẹ̀nú gbalẹ́gọ́ wọlé lọ rajà gbalẹ́gọ́ wọlé ní sẹ́yìn orí ni hmm. àlìjẹ̀nú ti àwọn èèyàn láti China láti Amẹ́ríkà wọ́n wá ń sanko ní kọ̀tún ládùúgbò wa hmm. wọ́n wọ́n fúláwà kí èbó ti Germany wá kọ́ máa wọ́n fúláwà kí èbó ti China ẹ̀ mọ̀ pé oògùn nu ẹ̀ mọ̀ pé oògùn ni òfin lára balẹ̀ tí fi ń bọ̀ tí ń gbọ̀n bọ̀ tí ń gbọ̀n bọ̀ oògùn ní àwọn àdìjẹnú ní fọ̀ọ̀sì àwọn èèyàn àwọn jẹ́ ń sàwúrò èèyàn èyí tí ń ṣe èyí tí ń ṣe tajà lókà wà tí kwara àdúgbò ni ọmọ gbá èyí tí ń ṣe ti state wà tárí kú ọba ti débẹ̀ wọn gbádùn tára state ọba débẹ̀ wọn gbádùn kọ́lá ìyá alámọ̀là tọ́wá rògùn sí níyàwó rẹ̀ bá ṣe bẹ̀ kò ní dùn ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mi parí ọ̀rọ̀ yìí kóhun tí ń pè ó ṣe sùúrù tí ẹ bá ń sọ̀rọ̀ lọ́wọ́ kó ṣe sùúrù òyìn ń sọ̀rọ̀ lọ́wọ́ ìwọ tó ń pèsè sùúrù jí ń sọ̀rọ̀ yìí tọkọ wá pèpè rẹ padà ẹ o ti gbọ́ ní sọ so tí àwọn èèyàn wọ̀nyí ti ń ṣoògùn fáwọn èèyàn yìí tí wọn bá ń ṣoògùn fún wọn wọn ní àwọ àwọn èèyàn tára lu tó gùn mú wọn ní wọn la wọn ń lò wọn lérò àwọn àlìjẹnu ń fọ́ọ̀sì àwọn ẹlòmíì tí wọn bá ṣoògùn sóúnjẹ tó bá ẹ̀yin tẹ̀ ń sógun darí kan lẹ̀ ń dàlú ẹ̀yin lẹ̀ ń fọ́ọ̀sì àwọn èèyàn ń sógun ọkọ àti ìyàwó túká bí tẹ̀ ti ń ṣe wùyí bá tẹ̀ lẹ̀ ń sàjà túká gbogbo àwọn ológun àwọn ẹlẹ́bọ ni wọ́n ìwọ tó bá fẹ́ jẹ́ ẹlẹ́bọ mọ́sógun o ogun jẹ̀díjẹ̀dí tí ọ̀lọ́ ti nú àwọn ogun bà àwọn ìtọ́ ọlọ́run fara mọ́nù wọ́n jára lọ́ọ̀ ṣèfà àwọn ọmọ tí ti jẹ́nu ìwọ tó béèrè béèrè gbọ́ mi dáadáa àwúre ìtajà àti ntọ́bàjọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìṣẹ́ ẹ̀bọ̀ ni wọ́n dédìí ẹ̀ ìwọ tó bá wá ń ṣe lọ jáwọ́ má ṣe mọ́ ìwọ tí wọ́n ń ṣe fún dágbére má ṣe mọ́ ìwọ tó ń ṣe fún yẹn lọ sí tauba torí kẹ́ lè rí ìyọnu ọlọ́run salamu alaykum. aleykum salaam jazakumullahu khair. ami wa ala wa san ilẹ̀ san ọ̀rẹ́. àwọn ẹni tí bá fẹ́ pè wá ń sìn ẹ lè pè padà ń sìn plus two two nine fifty six forty four thirty nine seventy one plus deux cent vingt neuf cinquante six quarante quatre trente neuf soixante onze. naam sheikh nínú táàtún ṣe táàfi ṣẹ́gun fitna àtàlí bí sọ́bùr wà rífùk wà mú wájà àti fitan. Hmm. ṣe tí fitina bá dé èèyàn fèsì èèyàn wà dúró hmm. tí fitina bá dé èèyàn fèsì èèyàn wà dúró tì í. lọ́nà fi sọ fún anábì istakim kama umirt dúró tán bá a ti pọ̀ wọ́n láṣẹ. ṣe rí ní sùúrù tí fitina dé pé tọ́ ntí ó bá ṣẹlẹ̀ ní ó ṣẹlẹ̀ ìmánì mi ò ní bàjẹ́ tí ó bá ṣẹlẹ̀ ní ó ṣẹlẹ̀ àkídà mi ò ní bàjẹ́ òun là ń pè ní àtàhálì bí sọ̀bọ̀ wọ́n fẹ́ kó yí ọ dáadáa o ìsìnà tó dé tó ń dààmú agirímẹ́ǹtì ti wà láàrin wa àtọ́lọ́n kó wà nábúlókún bí sáré wọ̀lẹ́kẹ́rì fitinatan báyìí lẹ́yìn ọlọ́run tí wọ́n mú fìtínà bá wa tí fìtínà bá wa dé wọn ó ṣe sùúrù ni alladhina idha asabatihum musibatun qalu inna lillahi. ta ló pè wá láti bò ó Hello láti bo ta ló ń pè wá wa alaikum salaam orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá láti nàìjíríà ibo nàìjíríà ok ok ìbéèrè yín. báwo ìbéèrè mi fún àwọn ṣèkà ni wípé àwọn tí wọ́n ń lo opay app so àwọn ibìkan wà nínú opay app tó já sí pé bíi wet àbí tax box yàrá so tó já sí pé ẹni tó ń bank account yẹn online bank account yẹn tó ń lò so ó máa fi owó ẹ̀ sínú wẹ́ẹ̀tì yìí so at any time tó bá nílò owó ẹ̀ wọ́n lè withdraw owó yẹn fún but tó bá wá fowó yẹn síbẹ̀ àwọn yẹn tó máa fi ṣe tó máa fi ṣe business interest máa máa gun owó yẹn fún ní ojoojúmọ́ oye iye tí ó bá lè fi kó síbẹ̀ fifteen percent ní owó tí ẹ̀ máa kó ní interest ló máa kó fún ṣé nǹkan báyìí ṣé kò tí kú ọ lórí ìgbà òní. owó tí ń gun interest tí ń gun yẹn rìbá ni tí ó dàrú rìbá ni tí ó dàrú rìbá ni tí ó dàrú yóò da kí mùsùlùmí má lóru nǹkan báwọn ìkan tó lálàáfíà jù ní ẹlẹ́ẹ̀kejì tí a bá fún irú owó òun gbọdọ̀ ń bẹ̀ láta rìbá àdáhàfà mọ̀dọ̀ àfàtà mùsùlùmí rìbá o wa harrama riba kátajà kárajà ẹ̀tọ́ ní èèwọ̀ ní rìbá gbogbo owó tí a bá ń fọ ní interest ń bẹ̀bẹ̀ yẹn tó tó ti wá ní nítorí ń discover pé interest nílẹ̀ kan náà ní percentage ti wà lórí ẹ̀ nínú àwọn tá a fi dá rìbá mọ́ ìkan tí o ti yọ ń bẹ̀ torí náà nǹkan mùsùlùmí ọ̀lẹ́tọ̀ àti máa sọ owó rìbá tọ́ba wá ń ṣe tọ́ba kọ́ fẹ́ tọ́jú owó ní a bá ń fọ́n rìbá àwọn ọ̀gbọ́dọ̀ ṣàǹfààní pẹ̀lú rìbá wọn ó ṣèkínní kan tí wọ́n ń pè ní takalus kí la pè ní takaloso mo mérí bọmọ mọrùn bọmọ mo gbọ́dọ̀ jìyà Ọlọ́run irú bẹyẹn tó bá gbà bóyá lọ fi ṣe kọta pé kò fáláyé nìkan tí wọn ní wọn ṣe pẹ̀lú owó yẹn hmm. owó yẹn ládàá kankan ò sí níbẹ̀ fún àfi ìyàtọ̀ bá. kan six quarante-quatre trente kí a máa tẹ́tí gbọ́ àlàyé lọ́dọ̀ Sheikh títí tí ìpè ó fi wọlé. nínú tí ó mú yàn dúró. náà ta ló ń pè wá orúkọ yìí wọ́n rí san orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. láti. ok ìbéèrè yín. ìbéèrè mi ni pé lẹ́yìn láti gbà ẹ̀rọ táwọn ẹlẹ́gbẹ́. ohun yóò jáde ohun yẹn ò jáde dáadáa o. aleykumus salam aleykumus salam. ok ìmọ̀sílẹ̀ pé èèyàn lè mọ bí wọ́n ti lè bá fẹ̀ jáde. Hmm? pé báàgì làjà wa ń mú mi sílẹ̀ ohun náà ò jáde ìbéèrè yín ò clear ẹ lè tún wa pé ìbéèrè yín ò clear ohun yẹn ò jáde dáadáa àgbọyìn dáadáa Ọlọ́run sí yín lẹ́san rí ẹ tún wa pé ẹ tún wa pé kí ìbéèrè yẹn clear. naam sheikh yóò tún wa pé. ọ̀dà nínú tí ó mú ni bọ́ nínú fitan tí fìtínà bá dé irú fìtínà àwọn dùn á tún dọ̀láàlì irú fìtínà obìnrin fìtínà owó tí ó jẹyìn odó dédé àtàáwùnù bíi nà mùsùlùmí alàlùbírì wà taqwa. ta ló ń pè wá ibo lẹ ti ń pè wá orúkọ yín wa alaikum orúkọ yín àti ibi tẹ ti ń pè wá. àwọn fẹ́ẹ̀ dáná o. láti bo. láti ìjọba. níbẹ̀ náà wá ń bí lájàṣẹ́. ọ̀ya à ń gbọ́ béèrè yín o ọkùnrin délé wá ní pé ẹni tí ò mọ kí a máa lọ wù kú kéwú ká máa ṣe àdúrà àtàmọ́rin ṣe àti tí a máa fẹ́ sára mọ̀ kéwú tí a máa ṣe. Hmm. ẹni tí ọba mọ yóò máa kírun lẹ́yìn ìmáàmù ẹni tí ọmọ tí ó wí ń rúkú kọ́ máa bárun jàmáà kó máa kírun lẹ́yìn imam kó máa mísì ru jama wákàtí márààrún etí ìmáàmù ń wígbè tiẹ̀ èyí ń jẹ́ kan ẹlẹ́ẹ̀kejì yóò wá lọ kẹ́kọ̀ọ́ rẹ̀ èèyàn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni èèyàn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni innamal ilmu bitaallum ẹ̀sìn wa yìí ẹ̀kọ́ lèèyàn fi ṣe é èyí fi pé fọlúfọlú wọn tẹ̀lé tẹ̀lé ṣe at the same time mo rọ kọ̀nẹ́tù súnà. Mm tọ́lọ̀ ní kí n wà ń bẹ̀ ní àsìkò dáadáa àsìkò àlùbáríkà yìí ẹ dákun bó bá ti wà nù bàrìnámìjì yín alhamdulillah bí ìbá ti wá sí ń bẹ̀ ẹ ṣètò tàlímù sọ̀là ẹgbẹ́ látòrí kẹfíyẹ́tò òdò kẹfíyẹ́tò tayammum kẹfíyẹ́tò àdá ìsọ̀là mùsùlùmí ní dáyà kó ti máa sọ. ìdánilẹ́kọ̀ọ́ tèmi gangan ni ẹ alhamdulillah tọ èyí tẹ wá ń gbọ́ mi ẹjọ́ yìí kò náà tó súnà gbogbo nǹkan yìí wọ́n fi ṣẹ̀kọ́ fún yín inú ṣánẹ́lì tí ó yẹ kẹ́ máa mí ìsìnfẹ́ sí yín ní ṣánẹ́lì tá a wà yí wà ó yẹ kẹ́ máa jòkó ti tẹ bára yìí twenty four seven torí nǹkan kan ní kọjá bí àfikọ́jẹ́ sí àfikọ́jẹ́ sí obìnrin tó béèrè yìí láti Badarabi. láti Porto Novo. Porto Novo so ẹ dákun ọlọ́wọ́ sàn yín lẹ́sàn-án rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí wọ́n máa lọ ń bí bí wọ́n ti kírun bí wọ́n ti kọ́ra wọ́n tún máa fi lé yín lẹ́nu tẹ́ máa gbà wí tí ó rọrùn fún kálukú láti máa lùwà láṣẹ láti mọ̀rún kí láti mọ̀ dájọ́ àwẹ̀ mọ̀ dúgbò dájọ́ bẹ́ẹ̀ ọlọ́wọ́ san ilé san rẹ̀ ẹ máa fọ́lò àwọn àfọwọ́tún padà kọ yín síwájú sí pẹ̀lú ògbó ọlọ́ eh, lẹ́yìn àsìkò díẹ̀ tó at-ta'awunu bayna al-muslimin ala al-birri wat-taqwa nínú tí máa jẹ́ kéèyàn bọ́nu fitna ni kí mùsùlùmí máa bára wọn sí i tora máa fi al-muslimu mir'atu li-muslim mùsùlùmí ni ó máa jẹ́ dígí mùsùlùmí tí fìtínà bá dé tọ́ba kálíkàkù sínsìn làwọn mùsùlùmí máa pẹ̀lú alákẹ́sí pé ń tọ́sẹ̀lẹ̀ yìí mú kí fúwarì o ibi táwọn dòórè o báyìí lè sin wá ní àṣẹ àmọ́ innama ya'kulu mina ad-di'bi من الغنم القاسية يأكل الذئب من الغنم القاسية àgùntàn tó bá dádú kìnìún ó jẹ tó o bá ṣe pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ mùsùlùmí tó jẹ́ alùsùnà wal jàmá ọ bá fìtínà lọ o nínú tí ò ní jọ bá fìtínà lọ ni kó o kẹ́ ẹ máa ṣàṣepọ̀ lọ́mọ ìyá mùsùlùmí ọmọ ìyá ẹ̀sìn tí fìtínà bá dé ẹjọ́ máa yanjú ẹ̀ ó sì máa rẹ nìfin mí tó o bá sì bá wọn mí tó tún yìí sára rẹ wọn ó bá fìtínà tiwọn náà lọ fìtínà kan ló lé ọdọdọ àwọn kan ó tún jálu fìtínà tó tó lọ́bù <laughs> mi èyí tí ọmọ jẹ́ ẹlẹ́ẹ̀kejì abẹ́lẹ̀kẹjọ ṣe rọrọ̀ tá a máa sọ tá a máa hmm. sọ ẹja kìsì nínú fìtínà íńtánẹ́ẹ̀tì ló mú mi kọ̀ yóò sínú òlòlù gbogbo àwọn tí wọn bọ́ sí láti jẹ́ ń sọ̀sọ́ kú sọ́ra òun parọ́ mọ́ èèyàn àgbéyẹn bá ló kọjá lọ́gbọ́lọ́ ní wàhálà tẹ̀kí wọn lè sàlákàbí rẹ̀ nù inna sam'a wal basara wal fu'ada kullu ulaika kana anhu mas'ula hmm. nítorí ọba ti màmá dá sí máa má ṣe àǹtí ọ̀yẹ́ kò ṣe à wọn ni ẹ máa ṣe àrẹ ẹ máa ṣe àrẹ ẹ má dá wọn lóhùn o hmm. wọn ń pin náà fún ọ wẹ́rẹ́wẹ́rẹ́ nù hmm. ẹ bá ń pẹ́ máa ṣe àrẹ lógún lógún lọ́gbọ̀n lọ́gbọ̀n kí ló ń ṣe à hmm. kí ló ń ṣe à ẹ rí i pé ẹ bá kọ́ dédé kí n jẹ́ kọ́ máa múra sí ni ẹ máa ṣe àrẹ ẹ máa ṣe àrẹ sọ̀rọ̀ òre ní sọ nítorí ó ṣe à wọ́n bá ti ṣe àrẹ ó ṣe àánú ìyàwó ó sì ṣe àánú òpin ẹ máa ń tẹ́ dá sí ẹ máa ń tẹ́ sọ̀dọ́ pé iná samuel wàlbasọ́ra wàlfọ̀hádà kúlù wàsùhùlà lẹ́yìn náà kí àwọn èèyàn máa pàkíyèsí àwọn èèyàn nípa pé fìtínà tí wọ́n ń dálẹ̀ yìí kí láàkìlà rẹ̀ hmm. gbogbo ẹ̀yìn àfa tẹ́ bá jẹ́ àfa rè tẹ́ bá ti rí fìtínà ẹ tètè máa pàkíyèsí àwọn ọmọ ìyá pé fìtínà táwọn eléyìí ń dálẹ̀ yìí hmm. kí ni ákíbà rẹ̀ nínú apákíyèsí ẹ̀rọ kàbí ọdún kan sẹ́yìn hmm. wàhálà tẹ́ ń dálẹ̀ yìí ákíbà rẹ̀ rè ákíbà wàhálà rè bí wàhálà bá ti ṣẹlẹ̀ yẹn máa tètè pàkíyèsí àwọn èèyàn sí ákíbà rẹ̀ ni lẹ́yìn náà ìtọ́wá dáa jù ni pé fìtínà tó bá sì yẹra fún èèyàn yẹra fún ni fìtínà tó bá sì yẹra fún mùsùlùmí yẹra fún ni àwọn nǹkan tí a lè fi ṣe ìlàjì àbí tí a fi ṣe mọ́kífù mùsùlùmí nínú fitan òun ni nǹkan mẹ́sàn-án tí mo kà yìí ibi tí o bá kù sí kúrò jẹ́ mi yóò gùn. jazakumullahu khairan akí sheikh wa fadilati sheikh imran abdulmajid eleha fún àwọn ìdánilẹ́kọ̀ọ́ olówó iyebíye tí wọ́n fún wa lónìí àtàwọn èsì ìbéèrè tí wọ́n fún kọ́lọ́mù bá Allah kó bá san yín lẹ́san rẹ̀. ìbéèrè ẹni tó bá fẹ́ béèrè ìbéèrè àsìkò ṣì wà ńlẹ̀ o plus two two nine fifty six forty four thirty nine seventy one plus deux cent vingt neuf cinquante six quarante quatre trente neuf soixante onze àsìkò díẹ̀ kan náà ló kù tá a bá ní ìbéèrè kó tó di pé ṣẹ́ẹ̀kù ó ní àárín wa ń bí àǹfààní ní fún wa láti jàǹfààní wọn kí ọlọ́run bá Allah kó san wọ́n lẹ́sàn-án rẹ̀. so à ń retí béèrè tí béèrè bá wà tí ò bá sí béèrè kí a máa ká má gbàgbé pé sheikh kọ́ wa ní ẹ̀kọ́ oníyebíye nípa báwo ni a ṣe lè mórí bọ́ nípa fìtínà lẹ́yìn ìgbà tí wọ́n sọ iye fìtínà tí ń bẹ fún wa tí wọ́n ka bí mẹ́sàn-án sí mẹ́wàá fún wa lóríṣiríṣi tí wọ́n sì fọ́ sí wẹ́wẹ́ pẹ̀lú àwọn àlàyé ọlọ́run bá allah kó bá san wọ́n lẹ́san oore ọlọ́run bá allah kó bá wa kún wọn kó bá fi sínú òṣùwọ̀n iṣẹ́ oore wọn àwọn afàyèlẹ̀ fún sheikh ń sin kí ni ìmọ̀ràn tí wọ́n fẹ́ gba gbogbo wa <coughs> tí wọ́n fi dágbére fún wa lórí ètò wa yìí kọ́lọ́mù bá Allah kó bá a san wọ́n rẹ̀. àkọ́kọ́ ọ̀rọ̀ mi ni pé mo dúpẹ́ fáwọn tí wọ́n try láti invite mi wá láti ìlú nàìjíríà ọlọ́run bá mi san wọ́n olóore mo ṣàǹfààní kọ́lọ́mù gba ní iṣẹ́ olóore fún wa èyí tó lágbàjú nù sẹ́ni kíyan ní ikhlas kó torí ọlọ́run torí ọlọ́run yẹn ní ọ̀wá bí kọ̀bọ́ọ̀l hmm. téèyàn bá ṣiṣẹ́ nítorí ọlọ́run innama yataqabbalu Allahu minal muttaqin àwọn tọ́lọ́run gbaṣẹ́ lọ́dọ̀ wọn làwọn tó bá sí pẹ̀lú bẹ̀rù ọlọ́run ọlọ́run kò fi bẹ̀rù ọlọ́run sínú iṣẹ́ wa allahumma akhlis a'malana liwajhikal karim allahumma inna nas'aluka al-ikhlasa fil qawli wal amal allahumma inna nas'aluka al-ikhlasa fil qawli wal amal allahumma inna nas'aluka al-ikhlasa fil qawli wal amal ọlẹ́lẹ́kejì ni pé kò sí oore níbi ọ̀rọ̀ tá à ń gbọ́ tá à ń sọ tá à lò kò sí oore níbi ọ̀rọ̀ tá à ń gbọ́ fáwa tá à ń gbọ́ tá à ń sọ fáwa tá à ń sọ tá à bá lò kabura maqtan inda Allah an taqulu ma la taf'alu èyí tó burú jù nínú nǹkan ni kéèyàn sọ̀rọ̀ kó má tẹ̀lé àwa tá à ń sọ ọlọ́njẹ́ á lè tẹ̀lé ìmọ̀ràn mi fẹ́yìn tẹ̀ ń gbọ́ ni kẹ́ gbọ́ kẹ́ lò àwa tá à ń sọ ọlọ́njẹ́ àwa náà lè tẹ̀lé ìmọ̀ràn mi kẹ́yìn tẹ̀ ń wá ń gbò náà ní kẹ́yìn náà kẹ́ tẹ̀lé. ta ló ń pè wá láti bo orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. àwọn sàgbàdá ọ̀nà ló ti padà wá. à ń gbọ́ yín o. ẹ dákun tí ó máa lẹ́wọ̀ ẹ̀dá nọ́mbà láti ẹ lè ṣàlàyé ẹ̀ bí wọ́n ń wẹ̀wẹ̀ ẹ̀dá nọ́mbà gbà. inshallah bi idinillah hmm. àwọn àfọwọ́mọ ṣàlàyé fún yín ẹ padà sílé ẹ̀kọ́ ní kọ́nà tó sọ̀nà ẹ padà sílé ẹ̀kọ́ ní kọ́nà tó sùn náà wọ́n ṣàlàyé fún yín pẹ̀lú ògbó ọ̀nà. níparí ọ̀rọ̀ mi mo kí gbogbo àwọn sẹ́lómi tó fẹ́ béèrè ni bismillah. orúkọ yín àbó ti jẹ ó ti ga tó ti já ni níparí ọ̀rọ̀ mi ìgbà tí mo ní kẹ́ ẹ já ta gbọ́ àwọn tó jẹ́. Je olùṣètò kọ̀nàtò súnà ti yorùbá ọlọ́mọba wa sanwó lẹ́sàn rẹ̀ ajiwa abdulrasaq sẹ́yìn lọ́n sanwó lẹ́sàn rẹ̀ àríkọ́ṣe ajiwa musa sẹ́yìn àríkọ́ṣe lọ́n sanwó lẹ́sàn rẹ̀ ajiwa yakubu sẹ́yìn lọ́n sanwó lẹ́sàn rẹ̀ dókítà wa abdulrahim ṣètò tani tí wọ́n jẹ́ alimusherif alham general coordinator lọ́n kọ́ sanwó lẹ́sàn rẹ̀ àwọn tí wọ́n jólù mójútó gbogbo ètò wa dókítà wa abdulwasin idris akànni àwọn ni wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ọlọ́run ní jẹ́ lápàdà sí ibi ọlọ́run ọgbà ní èsì fún ní àtàwa náà gbogbo èyí ìjìnìyà tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ hmm. lẹ́yìn owó tẹ́ bá gbà lọ́wọ́ sí ọlọ́run fàlùbáríkà sí gbèsè ayé mi tí wọ́n gbà lẹ́sìn fẹ́yìn náà gbà wọn ti ń gbé kámẹ́rà lọ́tún lọ́sí àwọn tó tẹ̀lé mi wá láti nàìjíríà àwọn security mi àwọn ọmọ kéwù mi tó tẹ̀lé mi wá ọlọ́run